إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته عدا في فالون عليكم إكيري قولي أجين جيتان كما بان نبوة محمد صلى الله عليه وسلم à ń kíra wa pé a kò múra oṣù Ramadan. olùwàjú bá aláyọ̀tà lábíà pẹ̀lú ìyọ̀ǹda Allah subhanahu wa ta'ala sannde léyìí òun náà ni ó jẹ́ sannde ìgbẹ̀yìn fún wa nínú ṣàbáàn. ìgbà tí ó fi di Sunday tí ń bọ̀ abara wa náà wẹ̀ ni o ìdánilẹ́kọ̀ọ́ táwọn wọn ṣe fúnra wa nù mọ́sáàsì Fatima kò dúró ilmu kọ̀ntínú lọ nínú àwẹ̀ nítorí pé oṣù Ramadan shaharul Qur'an. oṣù alukur'an ni òun ló fi jẹ́ pé àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá kọ́dà Nàìjíríà kọ́lọ̀kọ́lọ́kọ́ Áfíríkà bàbá wọn tún máa ka alukur'an ni wọn tún máa tú òun ni tẹ̀síù fi wà tí a máa ka kur'an yìí náà a tún máa tú ẹ fi àti a máa pọ̀ nù ayọ̀ púpọ̀ nínú àwọn àsìkò táyà wọn fẹ́ ń gbọ́rọ̀ lọ́ọ̀ni àwa rí pé àǹfààní ló jẹ́ fún alẹ́ òun ànábì sallallahu alaihi wasallam kán máa gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ sunnata ànábì. ló fi jẹ́ pé àsìkò tá a máa fi ń ṣe wáàsí nínú ààwẹ̀ ó pọ̀ ju tọjọ́ lásán lọ. nínú àwọn àsìkò tá a máa fi ṣe wáàsí nínú ààwẹ̀ pẹ̀lú gọ́ọ̀lán abápapari wáàsí yàtọ̀ sọ ọlọ́jẹ́ arántí gbogbo sábtì ìyẹn sátidé àti sànńdé ti ń bẹnu àwẹ̀ ni amọ̀síwáṣíyàn ẹ̀ kò ní jẹ́ sunday nìkan mọ́ gbogbo sátidé àti sunday ti ń bẹnu rọ̀bọ̀n ni. nínú àwọn ara tó gbé wá tí mo gbé wá àfa oríṣiríṣi la máa rí kìí ṣe bá a ti máa rí àfa oríṣi kan ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ àbí ń gbà mí àtúnra àwọn àfa mi àmọ́ tí ramadan ní ìparí àfa eréṣiríṣi ni àfa wa sunday àfa àti wa sátidé ọ̀tọ̀ ti sunday tó bá di sátọ̀dé míì náà àfa mi tún ní lọ́tọ̀ pẹ̀lú àwọn kókó ọ̀rọ̀ tó pàtàkì èyí tí ó jẹ́ àkòrí ọ̀rọ̀ wa lọ́dún yìí ni ahlul qur'an ahlul qur'an a fẹ́ sọ lórí àwọn tí wọ́n àwọn alùkùrán àwọn oní alùkùrán bó lọ́rọ̀ wọn ṣe rí bó wọn ṣe rí ìlú àpọ́nlẹ̀ òní mẹ́fọ́n lọ́dọ̀ ọlọ́run káwọn lè wà nínú àwọn alùkùrán eléyìí tí mo kókó gbogbo dánilẹ́kọ̀ọ́ tí ó wà nínú gbogbo àwọn ọjọ́ yìí tàbí sọnù kọ́lọ́kùnrin fásitì náà hàlùkùrán bákan náà kọ́lọ̀ kó fi rọrùn ní gbogbo ìrọ̀lẹ́ inú àwẹ̀ a máa gbọ́ tẹ̀síọ̀rọ̀ kò hàn ní jojoojúmọ́ lélẹ́yìn nígbà táyà bá ti bẹ̀rẹ̀ báyìí òun ò ti bẹ̀rẹ̀ ìyẹn ọmọ wáyé láago márùn-ún sí aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún so àkọsà làwọn parí tẹ́lẹ̀ ọ̀tọ́rí àwọn àṣetí kọ̀ọ̀kan tí ó yí wá díẹ̀ ní ọdún yìí so kò ní máa sọ àgbẹ̀fà táwọn fi parí bíi fifteen after àmì fifteen minutes to six àmọ̀ parí ìṣọ̀rọ̀ àkẹrẹ́ yìí tọ́ pàtàkì bọ́ wá náwẹ̀ yìí àwa ara wa létí àwọn nǹkan tó yẹ ká ṣe nú àwẹ̀ ẹ pé níjẹ̀ ẹjọ́ ìmúra di àwẹ̀ ni ó ti kú òpá múra báyìí nísìnyí àwẹ̀ ti wọlé. kí ni àwọn nǹkan tó yẹ ká máa ṣe nínú àwẹ̀ kí ni àwọn nǹkan tí àwẹ̀ kó sínú kí ló bá wẹ̀ jẹ́ bó láti mú àwẹ̀ àwọn kan tá a ṣàlàyé lónìí pẹ̀lú bọ́lá bá ti ní ká sì kó gbà wá mọ̀. ẹja kọ́ bẹ̀rẹ̀ báyìí pé kéèkà yusbat dùkúrú shahru Ramadan eléyìí àkọ́kọ́ rọ̀ nù báwo láti fi rinlẹ̀ pé Ramadan wọlé Ramadan ti bẹ̀rẹ̀ o báwo láti fi rinlẹ̀. bàbá ní báwo láti fi rinlẹ̀ kò túmọ̀ pé sáwọn alùsùn náà là ń wí báwo la ṣe fi rinlẹ̀ sáwọn ará àlọrin báwo la ṣe fi rinlẹ̀ sáwọn alẹ́ yorùbá báwo la ṣe fi rinlẹ̀ sẹ́rẹ́ nàìjíríà là ń sọ gbogbo ayé pátá ni. nítorí pé nǹkan kan so gbogbo àwa mùsùlùmí ayé pọ̀. níjọ́ tí yẹn bá ti já kúrò ní nǹkan tó ti wá pọ̀ ni ó dẹni ìzùnú o inú náà méjì bá rẹ̀ olúwa ni wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu olúwa ni ẹ di hablu náà pé ní hablu okùn náà pé bẹ́ẹ̀ nù lárúbáwá olúwa ni ẹ di okùn mi ọlọ́wọ́n ba ẹ dì í mú wala tafarraqu a gbọ́dọ̀ rẹ nìkan ṣoṣo nínú yín tí ó yapa tí ò ní di okùn náà mú. anagba Muhammad mọ̀ nípa nẹ́bí ni mo tú àlùkò hánì fún wa àwọn àwọn òpè kìlọ̀ kan ọlọ́run ọgbọ́n òfin làákà ìgbè okùn ọlọ́run pè bí ọba ti mọ okùn ọmọ kakọ̀ hánì tí wọ́n ní júwe okùn fún ọ ni ọlọ́run òfin fi wá sínú òkùnkùn tọ́lọ́ wa fi lè sọ̀rọ̀ kan báwọn tó fẹ́ dàgbà pé kò fẹ́ yé wa kò ní fi wá sínú òkùnkùn kùránì àbàbà ń ka kùránì lọ ẹ padà yí wa pé ní tẹ́gbà ló pẹ̀lú Muhammad olúwa ní ẹ di okùn èmi ọlọ́run bá mú àgbọ́dọ̀ rẹ nìkan tí o lè dì múnú yín anabi ni ẹmọkun náà alukuhani kẹrin òun náà ni alukuhani ntòsó wa pọ̀ nù. òun ló fi jẹ́ pé bàbá bẹ̀rẹ̀ àwẹ̀ àmú àwẹ̀ àṣegbàṣàwò àmọ̀ padà sọ́dọ̀ lọ́n àtọ́lọ́ta ní àtọ̀dọ̀ anábà Muhammad anábì yìí gbà láyé àwọn báwo wọ́n ṣe ń fi ìdí àwẹ̀ múlẹ̀ àwọn sálàfù wa nù ẹ máa rí àwọn kan tí wọ́n bàyàn lọ́kàn jẹ́ lénìí nínú Islam láwọn kan ti ń jà látàwátà pàtàkì lọ àwọn tí wọ́n ń pera láàfáà mùsùlùmí. ẹ̀kọ́ àti sọkọjá náà àwọn wo làáfáà gan àwọn wo láàpè láàfáà àti sọkọjá yẹn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pẹ́lá fà lónìí o èyí jogún ìjà àfà èyí jogún rẹ̀ tí mo jogún ìjà àfà lọ́dọ̀ àwọn mi náà ìyẹn ni pé náà ni pé bí bàbá bá jẹ́ àfà kìí ṣe pé wá ní pé ọmọ rẹ̀ náà wá jẹ́ àfà nígbà tó wọn bá ti kéwú àmọ́ lónìí bá a ti máa ń ṣe ni pé àwọn èèyàn máa ń lo ládàbí pẹ̀lú àwọn àfà wọn ó sì dà púpọ̀ agbọ̀rọ̀ máa ń lo ládàbí pẹ̀lú àfà wọn àmọ́ ẹ má jà á ṣàṣejù lórí ẹ̀ ó dá púpọ̀ ká pọ́n àwọn àfa lé àwọn àfa tí wọ́n kọ́ wa ní Qur'an ẹ̀já pọ́n wọn lé àwọn àfa tí wọ́n kọ́ wa lẹ́tùú màmí náà kọ́lá bá wọn sanwó fún wọn ẹ̀já pọ́n wọn lé àwọn àfa tí wọ́n ń sọ̀rọ̀ lọ́run fún wa àgbọ̀rọ̀ pọ́n wọn lé ojúṣe wa nú ẹ̀sìn ni. ẹnì kanjọ́ kan bọ́yá sábẹ́ alẹ́ Muhammad abdullahi ibn Abbas mọ̀lẹ́bí ànábì ni sẹ́yìnbọn ẹnìkan wá fẹ́ gun ẹ̀sìn ẹnìkan jẹ́ sọ̀hábà gbà àbúlé àbá gbá kíní ìjánu ẹ̀sìn rẹ̀ mú kó lè bá rí ẹ̀sìn gùn gbàgbà mú kìí ṣe bóun náà lè dàgbà mú fún ara rẹ̀ ẹnìyẹn wá sọ pé áá kábílà ẹ̀ máa gbà wọn kọ́ máa bá wọn gbà wọn mú ẹ ìwọ tó yẹ kó mọ̀lẹ́bí ànábì ni ọ́ wọ́n máa ń gba ogun ẹ̀ sí mú kékeré à àrífínù ẹ̀gbọ́n tábìlì àtọ oníkàdáàlíkà òmìnira anáfààlà bìcúlàmà ìnà bí wọ́n ti fà á látẹnu tán ní ká máa ṣe pẹ̀lú àwọn àfa wa wọ́n ní a máa fa àwọn wa lé ni súnà ò ní a máa pa àfa lé àti tá à ń sọ ni pé àfàfẹ́ wọnú mọ́tò kò sí tó burú pé ẹ̀jẹ̀ ń ba yín sílẹ̀kùn àfàkẹ́ wọlé. àbọ̀ kìí ṣe ìwọ ní kásìkí ni kásà pẹ́lú báwọn àfa. àmọ́ àgbọ̀ sí kíni àgbọ̀ tayọ àlà ìtayọ àlà ti wọ tàwùjọ wa lónìí. lára nǹkan nípa àwọn ẹran ṣe fáàfáà àpọ́nlé wọn a máa dé eré àwọn ìyàwó àwọn àfa bá láì fi àpọ́nlé wọn máa dé eré àwọn ọmọ àbá náà bá láìsí kọ́dà máa dé rí dábàá táfàǹsì ẹran afá lẹ́lu ẹran afá mi gbóúnjẹ fún àmọ́ a jó tayọ àlà ọmọ àfa wa alùpùpẹ́lá àfa wa kò wá tó kúnjọ tí o tó bá kéwú lóòótọ́ alẹ́ wọn kí ni àfa mi ni tó kọ́ mọ àfa mi ni ìgbà o wá kéwú táfà wa kò láyé kí wọn kó bọ́ sórí pòsíṣàn àfa ju àṣejù nù àti sọ ti pé ó ní khalifa àti sọ ìjà àfa di oyè lé ẹni tó jẹ́ àfa tó ń pààyàn kéwú ẹlòmí bẹ́ẹ̀ ló ní àfa ní pààyàn kéwú ìdíwájú fáwọn èèyàn àwọn bàbá wọn ò jẹ́ àfa rí sòkò jogun rẹ́mi kankan definitely ọmọ ò lè jogun ẹ̀ nígbà tí bàbá wọn jájá àfa wọn wá gbé bàbá tí wọ́n kú àwọn kàlífàdà àkọ́bí ọmọ àmà jẹ́ kàlífà kọ́dà bí ó ti kéni kọ́dà bí ó kéwu ilé yẹn ti fi ń já àfa ni kó ti kéni jàmá ẹ gbọ́dọ̀ kéwu kọ́dà sọ́dún kéwu tí ó nẹ́ inú kéwu tí ó ké tó lára àwọn ẹni tó ka àyè bá ọ̀rẹ́ ẹ̀sìn pàtàkì jùlọ nílẹ̀ Yorùbá nìyẹn àpọ́nlé yẹn ti pọ̀ jù àṣejù ti wọ̀ ọ́ ẹnìkan pòsìtì kìnnìkan fún mi ní bóyá àárọ̀ yìí ni àbí àtàlẹ́ àná àbá àárọ̀ yìí mo tó rí sí àmẹ́ni post mi ó fẹ́ kí n sọ ó fẹ́ kí n sọ̀rọ̀ lérí ẹ̀ lóbi post rẹ̀ pé ẹ̀yin ẹ̀ kún wá sí tẹ́ẹ̀fì. nínú àwọn àáfàá tó ti kọjá lọ jẹ́ pé àáfàá ni wọ́n kọ́dà nàìjíríà ni wọ́n ìlọrin ni wọ́n o àmọ́ ayé àgbáyé gbà fáàfáà ni wọ́n àmọ́ rírun àwọn ọmọ tí wọ́n bí wọ́n kéwú lóòótọ́ àmọ́ kéwú wọn ò dé ipò tí wọ́n fi wọ́n sí ó wá àwọn yẹn á gbé sígbó bàbá rẹ̀ kọ́dà àwọn ọmọ kéwà bàbá rẹ̀ tí wọ́n á jù lọ ìwọ̀ tán bàbá rẹ̀ náà ń fún un tẹ́pẹ́ àwọn gánà kó nǹkan kéwu tẹ́pẹ́ àtẹ́jú ti dénú ó wá sọ ẹ̀dà fà àgbà south west pé ilẹ̀ ilẹ̀ yóò bá lápapọ̀ yóò ìrìnà fà àgbà yín ẹni yẹn ń dá wàhálà lẹ̀ gan ọ̀nà ẹ̀sìn o ń dá wàhálà lẹ̀ ẹ̀sìn o kọ́dà ó lè mú akólúgbọ́ ọlọ́run ọba torí pé amirul mumini aláṣẹ àwọn tá a jẹ́ mumini ó wá láti ilẹ̀ haúsá sábàlì ti fẹ́ wọnù àkókò ní òtí lè jẹ́ kọ́dà kó pé ibo ló kàn ẹgbẹ́ fún ibo ká ní ibo ni wọ́n gbé pé ìjọba rò pé president wa rò pé ẹni tí ó máa jẹ́ sultanu mùsùlùmí ó wá yan ibo tó jẹ́ mùsùlùmí ó wá sultanu náà. èyàn gbọ́dọ̀ àgọ́rọ̀ gbẹ́sẹ̀ kó ń bẹ́ẹ̀ pẹ́ bá gbẹ́sẹ̀ kó ń bẹ́ẹ̀ yẹn sẹ́lọ̀ yẹn sànni Muhammad èyàn di di kọ̀wárí jùnú. so kó wá pé awúsá lè máa awúsá ó lè máa dictate ẹ̀sìn fún wa awúsá ò dictate ẹ̀sìn fún wa a gbọ́dọ̀ ní àmírù kìí ṣe sùtọ́n sókó tó ń dictate ẹ̀sìn fún wa a gbọ́dọ̀ lámírù anẹ́bí ní gbogbo ẹni tí ò bá ní àmírù wa ṣètọ́nù àmírù hù. bẹ́ẹ̀ bá ti dání tí ó máa darí yín pẹ́rẹ́ èṣù ló kù tó máa darí yín agbọ̀rọ̀ ni àtàkùnbẹ̀ wọn ti wá yọ kò sí tó jẹ́ láì fi ibo wọn bá ti wá yọ ibo wọn bá ti wá yọ àmínú mòmìnì ọ̀nà wọn ní islam gbà wọlé yìí jẹ́ má bàtà ajẹ́ lókun kí ló sọ ìlọrin di àwọn bíi ìlọrin kó sí gẹ́mẹ́nìtì ní wọn bá pín ibi ọ̀sẹ̀ láwọn ẹ̀pin ọlọ́mọ fún wọn ṣe àwọn tí wọ́n pín lọrin sí àmọ́ kí ló ìlọrin kásòdodo kásòtí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ara lẹ́yìn ò bàbá dé bí wọ́n ti ń sọ̀rọ̀ ẹ bí eléyìí gan kọ́nà eléyìí tí ń sọ yìí ó lè fa kúérì nù fámìlì kí ló ń sọ ń gbọ́ sọ báyìí wọ́n àti ká sọ tí ń dé òdodo ọ̀rọ̀ tí wàá lé ní bá àwọn èèyàn lẹ̀ yìí ni àbẹ̀kọ́ lóòótọ́ nu tí èyí ọmọ tọ́lọ̀ ń gbé ka ìtẹ́ máa fi ń gba ìtẹ́ máa fi ń gbàjọba ogun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ́ ti ní sìn so ogun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ó sì win ó sì jẹ ó sì kéré so àwọn haúsá bí bí islam ṣe wọ nàìjíríà bóyá spain káàkiri true wọn ni àmì ẹ̀tẹ̀ ìyá fi yàn kalẹ̀ kọ́tà fẹ́ àní kí wọ́n yan yíbò kíjọba àpapọ̀ kí wọ́n yan pé ẹni tí ó mọ jésù tọ́nu mùsùlùmí nìsín kán ní yíbò ni wàláì àti kátẹ̀lé ọlọ́run ló gbé kalẹ̀ àmì tó mú yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fi tẹ̀lé ni pé ànábì nípa kó sínú ṣíríkù kọ́lá kìí ṣe ṣíríkù tí ó dojúrú ṣíríkù àwọn kúfúrú bàwà àti ẹ̀yìn tó kílẹ̀ fún ni àà nǹkan yìí kúfúrú ni kìí ṣe kúfúrú pé ńgbà tí ńgbà tí ńgbà tí ńgbà tí so irú apá tí mo sọ yìí ó ń rídìí àwọn èèyàn sí pé kí wọ́n tako ẹni tó jára jẹ mùsùlùmí ẹni máa post rẹ kí ni ẹsìn mi fóònù mi ti kú ni máa play rẹ. bóyá kan tó bá tán ni kò yé mi wá fẹ̀yìntì ìkànnà bá rọ ó láwọn àbá ní àwọn àbá ní monday tí ń bọ̀ yìí monday tí ń bọ̀ monday yìí náà lè làwọn kàtà mu ó sọ pé ọ̀yọ̀ tí wọ́n sọ yẹn kì í sọ̀rọ̀ àárọ̀ yìí ìdájì yìí ni mo rí ó sọ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ti sọ láti àná èyí tá a sọ pé ó súnmọ́ jù ni pé pé ó tẹ̀sán close jù ní kálánà kéèyàn máa sọ lánàá pé monday ni àkàsámú. àwọn àlífà nù ibi tí àlífà bá wa dé nù pé bí màtí wa kú ó kéwú kò kéwú ẹ ti dá gbé wàbá rẹ̀ àlífà burúkú nù. So tòun ti di clear wẹ̀ nísìnyí àìpẹ́ ọjọ́ sunday lásán mú. bẹ́ẹ̀ sì ni ọjọ́ monday láwo pé ní àwọn ọ̀nà ní sàbáni ó di twenty nine àbí monday ní ó di twenty nine twenty nine lóòótọ́ bí oṣù bá ti di twenty nine oṣù ti pẹ́ nù àlébì ló wí bẹ́ẹ̀ tí oṣù bá ti wọ twenty nine ànábì ní nánú kọ́wọ̀ ọ̀mẹ́yù lánàá dẹ́nu kìtàbà àwátá ànábì ní àwátá èmi tẹ́ rí yìí àwátá rí yìí ìjọ kan ni wá ọ̀mẹ́yù àwọn ò má kọ́ o àwọn ò sì má ká ànábì ní ìfàsíra rẹ̀ ni èmi ò má kọ́ o mi ò sì lè ka o àmọ́ ṣáàrù ń dà náà oṣù lọ́dọ̀ ti wá àkàdà àdébọn sọ báyìí kí mo nà yí fáìfù ànábi ó da gbogbo kan márùn ó dalẹ̀ àkàdà bẹ́ẹ̀ ó di mélòó ó tún dá ó tún tún ìdárẹ̀ báyìí àkàdà ó di mélòó ó di fifteen ó tún sílẹ̀ àkàdà ó di mélòó ó tún sílẹ̀ ó tún ní àkàdà ẹ́ thirty five ó wá sí mẹ́rin ó wá sí ó wá yọ ọ̀kan kó báyìí ó jẹ mẹ́rin ó wá jẹ́ kí ni ó jẹ́ twenty nine ó sojú ọ̀run twenty nine òun la nabi sallallahu alayhi wa sallam anabi ní súnmú lérò ya ti ẹwà dé ti dára bẹ́ẹ̀ bá rí oṣù òun ni ẹ gbààwẹ̀ bẹ́ẹ̀ bá rí oṣù ẹ gbààwẹ̀ ìgbà wo lóṣù ó yọ ẹ bó tí oṣù ká parí ká tó nìyí ká tó tí oṣù ní àbí ó ní fàìngúnmọ̀ àlẹ́kùn <clears throat> oṣù tá a ní tẹ́ ẹ bá rí kẹ́ ẹ gbàwẹ̀ yìí tó sùn yẹ bá pamọ́ bóyá kurukuru bójú ọjọ́ kò yẹ ẹ rí fákìmìlú ìdátà ṣàbàn ẹsẹ̀sẹ̀ wá ka ṣàbàn sàlàtìnà kó bó tààtì ìgbà wo ní ká wọ ìgbà wo ní ká wọ sùn nìkìtì tó rẹ̀ ìgbà wo ní ká wá oṣù twenty nine ni nígbà tí ṣàbàn wa ti di twenty nine òun ti kó ó ti kó irun. bẹ́ẹ̀ bá wá rí oṣù twenty ìgbà ẹ wá kà fún ẹ mọ́ ànábì òní kò yọ àyè gbọ́mọ alẹ́ tí kùrùkùrù wá sí ni ó bá bójú ọjọ́ fún yín ọ̀dà ẹsẹ̀ ni ṣàbàn so twenty nine yìí láṣẹ̀ṣẹ̀ máa wá wá oṣù yóò yọ kò ní yọ ọlọ́ọ̀lọ́mà àárí àníri ọlọ́ọ̀lọ́mà. ẹ̀dàkùn tá a bá wá rí nkọ́ ṣèbá tẹ̀lé parí àdìsí fàyẹn gómà alẹ́ kò sí àdìsí náà ni àdìsí ọkàn yín náà ni bó wá pamọ́ fún yín tẹ́ ẹ̀ rí ẹsẹ̀ wá ká ẹ wà ká ṣàbá tẹ ká bọ̀ nkó sókè nìyí kò pé tààtì tó bá lọ pé tààtì níjó láà lọ lákàtà mu kò sí wá di di wẹ́dẹ̀ zi ẹ̀mí tú ìzì ẹ̀mí sì kò sí ẹ̀mí ìdí pàmò wá wá oṣù mọ́ wá wá kásá gbà náà nù. àwọn yẹn ti bẹ̀ sí jẹ́ máa lọ́wọ́ níbi àpọ́nlé táṣejù ti wọ̀ ọ́ àṣejù ló wọ̀ nígbà tó ti á kéwú nígbà tó ti ọmọ àfa kọ́dà bí ó kà jù dáadé náà lọ tọ̀ yóò bọ́ síbi kó bàbá rẹ̀ àwa sọ ọkọ̀ àwa sọ àjá àfa àdìpò. ìdílé mọ́ mú yàn dé bẹ́ẹ̀ kéwú ni ẹ dákun sí ẹ bá dìbò ẹ bá jẹ́ pòfẹ́sọ̀ ní mathematics kẹmọ kẹmọ wa bú tó bá di kéwú ni sọ fún yín o èyàn jẹ́ professor in law lápèjúwe nísìnyí ó ti di sàn lápèjúwe nísìnyí ó sì ní chamber ẹgbẹ́ ó lé ní chamber di àbí ọmọ yìí náà kàwé ọmọ rẹ ó sì tẹ ó sì wà ní ẹ̀mẹ́ yàrá rẹ̀ sí àlọ́ tẹ̀ sí wà ní school of law ó ti ó ti lead the law online level ní yunifásitì bàbá wa kú ẹ̀dàkùn sọ́yọ́ ọmọ ó sì bọ́ sí ilé alíbàbà rẹ̀ àti mọ̀túnmọ̀ ẹwà ti rẹ́rìn ẹ̀rín tẹ́ ká mọ̀ rínú bá ti bá ti papọ̀ àfáàdé ẹnu ẹ ti mọ̀ pé ó rán ó rán lè mú ìtàdé wa mú eléyìí kí ló bá tí wọ́n fi mú ìtọ́ba tí wọ́n fi mú ni pé yóò bà ká jẹ́ he qualify as a lawyer àbí ẹ̀kọ́ èèyàn lọ sí twitter ó ti pòfẹ́sọ̀ nù dókítà ó sì lọ sí tó ara ẹ̀ fúnra ẹ̀ òun náà ló ní ó sì lọ ọmọ kan náà tí ọ̀gbọ́n òun náà náà ti rìn ó sì ẹ̀bọ́ sí ọ̀rẹ́ lẹ́bù ni àbábá kú ṣé tó kù ní kọ́nà di kàlífà bàbá rẹ̀ ẹ̀yin lọ́ọ̀lù náà wọ́n rí di bọ́dọ̀ fọ́sí mẹ́ta náà wà ní ìyàwó àníṣe tó wọ́n náà wọ́n dáhùn lọ́lọ́ sí ta ẹ̀wọ́n bẹ̀rẹ̀ sí ha wàláì làbí kẹ́ ẹ lè mọ ewu ewu ńláńlá mo fi ká àkíyèsí wa súnmọ́ ni ewu ti ń bẹ́ńbẹ́ nù nígbà tí ìyàbá ti jẹ́ àfa àníkè sábú nífẹ́ kápáfà lé inú súnà lọ́wọ́ àpẹẹlẹsẹ àfa àfa káfà àwọn ìyàwó àfa wa wàláì báyìí láì fi kódà kó dádọ̀ àwọn ọmọ táfà bí kódà kó sí tó burú kó débò ọ̀rọ̀ fámílì àfa kọ́dà kó tó dé ẹran àbá àdì àbá àbá láìsí. àmọ́ àgbọ̀ ṣẹ́kẹ́lẹ́ yìí a gbọ́dọ̀ ní àlùbùlù kí ló pé gbùlù kéèyàn gbé kan síbi tí èsì ààyè rẹ̀ kágbà tá a fàbà tí wàá kú ká sọ di mọ́gàjì oyè mọ́gàjì o pé tọ̀ mọ́gàjì ti kú o lẹ́yìn mọ́gàjì tani wọ̀ bẹ́ẹ̀ ọmọ mọ́gàjì ni eléyìí ò ní ìdíkẹ́ lọ kàwé fún. bí balógun bá kú o bẹ́ẹ̀ tani bọ̀ bẹ́ẹ̀ ọmọ rẹ̀ àbídílé kan ní wọn bọ́ba bá kú bọ̀sí ní ìsirá yìí àfàwọn afàlẹ́ ẹ̀sìn ẹ wá ní kọ́mọ rẹ̀ kó jáde bá ewu ńláńlá ni bá ewu ńláńlá ni ẹ wá wo bó ṣe da gbogbo sẹ́dọ̀ bàbá rẹ̀ ṣe láti jọ́ sọ bàbá rẹ̀ ṣe ọwọ́ ti bàjẹ́ ẹwọ́ ti bàjẹ́ wàláì làbí ó bàjẹ́ àbára ìjẹwà látòkè sílẹ̀ ni. níjọ́ àwọn lábáwá ló máa gbọ́ ọkọ̀ bàbá rẹ̀ rẹ̀ sẹ́ẹ̀tì ni àwọn lábáwá tó máa gbókọ̀ bàbá yìí tá à ń sọ yìí bàbá ńlá wọ ni nínú àwọn kristu tó sọ fún wa àwọn àbúté aláfíà sí bàbá yìí tá à ń sọ yìí ẹgbẹ́ Cairo ìlú mọ̀ ni wọ́n ló wá dé Cairo pàtí wọnú báàbù yunifásitì wọn ẹnu ọ̀nà bàwábù wọn ẹnu ọ̀nà fẹ́ ti géètì ẹ̀ wọ́n á kọ́ sí pé tọ́ gbogbo ń tọ́ wọn ń bọ̀ ní ìmọ̀ sọ àpò lẹ́yìn ló parí sí ó sì débẹ̀ oníkan parẹ́ ẹyọ kan lẹ́yìn mọ̀ wàgá bá ti à ń kún àṣìyà ọ̀pọ̀lọpọ̀ kan lẹ́ẹ̀mọ̀. ní Saudi Arabia ní Cairo dòní wọ́n gbé dìgbò bàbá rẹ̀ but ó kọ̀ yẹn tó máa ń gbọ́ tó máa ń létí ẹ̀mọ́ ọmọ tí mẹ́fẹ̀ lónìí yóò bó kọ̀tà náà ń jẹ́ kan gbọ́n ti ń jáde ní ilé kí wàá bá ń lónìí ẹ̀wọ̀n kankan mọ̀ gbọ́ pé sí ẹ̀sìn nílé kéwù yìí sànà yìí náà tún gbé nǹkan báyìí jáde lónìí. àbúrò abẹ nìyẹn o so ara wọn sọ gúúsọ àgbákò tó sọ nìyẹn kéèyàn ní ó sì olóòjì láwọn tó ń tẹ̀lé ìdí máa ń bà mí lọ́kàn jẹ́ ni pé gbogbo àwọn tó ń tẹ̀lé wọn yìí náà àwọn náà lè sí tira wò. kọ́tà ń bẹnu àwọn tí wọ́n tẹ̀lé Professor, pòfẹ́sọ̀ gbogbo tó ń sì ní ti ní lẹ́bù kéwú kò ju ẹ̀tẹ̀ senior secondary school lọ gbogbo lẹ́bù kéwú rẹ̀ ju àná lọ. ẹ̀yin pòfẹ́sọ̀ wa jòkó ẹgbẹ́nu kalẹ̀ bí kíní kíní kí wọ́n máa sọ ẹ̀dá kẹ́hìn lè sọ̀rọ̀ kí ló dé àṣejù ti wọ̀ fẹ́ tẹ̀ níbi àbáyé àṣejù ti wọ àpọ́nlé gbogbo àpọ́nlé tí yóò ní sí yẹn tí yóò ní sojú lọ́rọ̀ àpọ́nlé tí yóò dáa ni ẹ̀yin ò pé ìwà ń bẹ̀ tí yóò rẹ́fẹ̀rẹ́nsì ni olófa ara àwọn àwọn pòfẹ́sọ̀ tí wọn ara wọn gbá nínú àwọn pòfẹ́sọ̀ ara wọn gbá pòfẹ́sọ̀ kakuri ara wọn gbá nínú àwọn ọ̀la ńlá tó ti máa ń fún àwọn ọmọ fún yẹn wọ́n máa ń fún ní ọ̀wọ̀ tó ń jẹ́ pé kílásìmẹ̀tì ni wọ́n kọ́ra àbá wọ́n làwọn máa ń bá gbé bàtà báyìí kílásìmẹ̀tì ni wọ́n wọ́n jọ gbé pọ̀ ní bọ́tù bàtà kó ó dókòó bàbá rẹ̀ pé ìjọ máa fà wa wọ́n ti bá gbé bàtà báyìí àmọ́jọ́ tó bẹ̀rẹ̀ ràn pé wọ́n sọ fún tí ò gbọ́ bó ṣe gbogbo àwọn yòókù orí mu ó ṣe é ṣe táwọn yòókù náà bá rí bẹ́ẹ̀ kọ́dà mo lè sọ̀rọ̀ mo lè sọ bí àwọn àfáà yìí ọwọ́ pé kò rí wọn mọ́ ọwọ́ kó kò rí wọn mọ́ ẹ pé èrí wọn bẹ̀rẹ̀ ni máa fún confidence pé ní abọ́sọ kí ti mẹ́yà yìí àá pọ́fẹ́sọ kí ní nǹkan èyí náà ti mẹ́yà yìí dókítà kí náà ti mẹ́yà yìí yìí yóò fún confidence láti mọ sọ̀kúsọ̀ yẹn lọ ní sókè jẹ̀mọ́ ìlànà tíṣẹ̀lẹ̀ àgbékalẹ̀ ẹ́ oníkáwá oṣù ọ̀nà ìtàfẹ́ nǹkan mi ti yàn wọ́n ti lè yan kọ́mìtì láyé ànẹ́bì náà kòkò àfọ́màsì ní gbogbo ọ̀gá ṣe lónìí kọ́mìtì kìíní láyé ànẹ́bì kò wà àfọ́màsì ni. ẹ gbogbo òfin síbẹ̀ ni ẹ bẹ́ẹ̀ ní káwá wíwá o àmọ́ ọ̀rẹ́ kámọ̀jà ó tì àwọn kan tó lè fà náà nù ẹ̀ẹ́dì ta ló yẹ kó jẹ pé kọ́lá bí ìbàjẹ́ chairman ó yẹ kí lè jẹ́ wákejì chairman òun á pè sí ẹ mọ̀ sọ̀rọ̀ ẹ mọ̀ sọ̀rọ̀ sí nàìjíríà ẹ̀ ní pẹ̀lú àyè ti wà láì dé nàmọ́ náà nù. ṣé dandan ká pè yín ni táwọn àwọn ará john táwọn máa ń sá fún ẹ jẹ́ fún yín láti kàǹpù kan ọ̀rọ̀ john ti kọ́ àwọn tó máa jẹ́ àfáà gidi ní sọ́mọ́ sá fún ni ẹ lè ráfà wọn nínú tí wọ́n tó lè ba ìjáfà jẹ́mọ́ ìyàlá kí mo fẹ́ máa ṣe wá àti kó máa jà sí kò kọ́lífà láti jà fa pé òun náà jà sí ní jẹ ìmáàmù kò kọ́lífà ẹ̀ kò kọ́lífà ẹ̀. ẹnìkan ẹnìkan náà bọ́dà ní Ìlọrin yà yìí ìgbà tí ọ̀rọ̀ tẹ̀kísírì lágbára ńlẹ̀ yìí ó wá pe àfa kan mufti kan nínú àwọn àfa àlẹ́ lábáwá ẹni wà lára wọn lájúmọ́ tó dá ìmọ̀ bọ́n bá fi lè múyàn sínú lájúmọ́ tó dá ìmọ̀ ní Saudi Arabia o àfa ńláńlá ni àfa ńláńlá ni ẹni wà bẹ́ẹ̀ pẹ́sẹ̀ yẹn lọ́wọ́ àfa yẹn sẹ́dẹ̀ mọ̀ pé àwọn afá yẹn wọ́n pè ní ọ̀rọ̀ náà bá sọ ó ti di authority kíta ló sọ ọ́ afá wàá sọ pẹ́sẹ̀ yẹn wọ́n ní wọ́n ní kó write letter yẹn kwẹsàn yẹn kó da rẹ tẹ̀ sí lajina tó da ìmà tó bá da rẹ tẹ̀ sí lajina tó da ìmà ó súnmọ́ èyí tó sì súnmọ́ jù ni pé àáfàá yìí gangan wọn ò ní pèsè kì í ṣe chairman kì í ṣe chairman kì í ṣe secretary kì í ṣe secretary ṣe kó súnmọ́ kẹ́sìkẹ́ nìyí wọn ò ní kọ́kọ́ rẹ̀ sí ara wọn tí wọ́n rò pé lọ́gbàjá bẹ́ẹ̀ lọ́gbàjá bẹ́ẹ̀ lọ́gbàjá bẹ́ẹ̀ àwọn àfáànù binibas rahimahullahu ta'ala ẹ dàkún sáré ọgbọ́n binibas yìí ní kọ́ ẹ̀ bá ṣe ẹ̀bẹ̀ súnà ẹ̀ gbọ́ súnà bá ṣe rí binibas bí màá bí òbí ma wọ́n bí ọmọ wọ́n bí ọmọ ọkùnrin nígbà tí binibas ti kú ẹ̀yìn gbọ́mọ rí. ṣé kọ́dà ọmọ binibas náà ṣe fatiwa báyìí ẹ gbọ́ oríṣẹ́ tí rí tó bá ti ẹ̀wọ̀ àkọ́kọ́ máa kátó wá ní yóò lọ jẹ kàlífà bàbá rẹ̀ òun lẹ́jọ́ fi dàrú lẹ́jọ́ fi dàrú bẹ́ẹ̀ òun tánimọ́ rẹ̀ tó ká lókù tánimọ́ rẹ̀ tó ká níjọ́ tá a bá ti máa gbé ìjẹ́ ipò àfà tá a bá ti ń sọ di pé ipò lé ẹ̀sùn lé dálù ayé o ẹ̀yàn mufti ilé kan ti máa ń jẹ mufti wọ́n ti jẹ́ wọn ilé kan ìgbà tí èso bá ká ní àwọn ọmọ lẹ́kẹ́ wúru eléyìí ní kẹrẹ́bọ̀ ọmọ jẹ́ mufti a ti sọ́ di nǹkan mímọ́ra lọ́wọ́ kọ́lọ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀ tẹ́yìn ní mufti ó lè máa gbẹ́lu yín tí ó sì ní jẹ́ ọmọlú yín amẹ́ríkà ò ní ìmọ̀ rẹ̀ ṣe kí ni yìí ìmọ̀ rẹ̀ fò ó ka ẹ̀sìn bàbá ẹ̀sìn ẹ̀ ń ṣe nǹkan ìdílé nǹkan sáàtì táyẹ̀ sáà wà lìjẹ́ náà ní dẹ́pìlìkì ẹ̀tọ́ bá ní màá ń pa rẹ̀ lọ́gbọ̀rọ̀ sí kíni yìí lọ́gbọ̀rọ̀ fi sáṣíwájú pé ẹ̀jẹ̀ kí lágbájá ó jẹ́ kì í ṣe pé ìdílé kan ní máa jẹ́ ọmọ kéwé ẹnìkan lọ́gbọ̀rọ̀ máa jẹ́ ara tó dẹ̀sìn lọ́dọ̀ tó wá jẹ́ nìyẹn. lásìkò àná Muhammad ó lè máa wà ní pé ẹ̀jáni chairman kọ́mítì ó lè máa wà but anabi náà máa gbé àwọn èèyàn dìde pé ẹ bá wọn sùn ẹ dákun ta ló wà gbé dìde ní yàrá lọ́dọ̀ wáyà wọ́n ti dáwọn agbọ́rọ̀ mẹ́rin kan tó gbogbo kan ti ní àkọọ́lẹ̀ pé báyìí báyìí kọ́dà kan bá jẹ́ pé kí ni wọ́n á sa káàkiri wọ́n sa alẹ́ Yorùbá wọ́n sa alẹ́ Ìgbò wọ́n sa alẹ́ Haúsá wọ́n sa ńlọrin ó fẹ́ mọ́ sí ìlú tí ò ti sí wọn ti yan kọ́mítì ọ̀hún. pé ẹ̀yin ni ẹ máa mójútó oṣù bí ẹ bá lóun lóṣù nísìnyí ńlọrin yàn yìí wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀ ọ̀ọ́yà wa bọ́ sí kọ́ńtàtì àwọn kọ̀mítì kọ́mítì yẹn òun ní wàá pe sultan gbogbo àti kọ́ọ̀kọ́ jáfa jẹ̀kẹ̀tì nílùú yín kọ́ ọ lọ pé sultan ní ọdún nọ́mbà yìí lọ́wọ́ a sì rẹ́ kí ni ta ni wọ́n ní ó béèrè àwọn kọ́mítì tó wà lọ́dọ̀ yín lọ contact tó wá contact wọn àwọn jà contact true kọ́mítì tó wọ́n yàn pé àwọn rìn ní Kwara State wọ́n rìn ní láfíàjì wọ́n rìn ní Ìlọrin wọ́n rìn lẹ́gbẹ̀jìlá wọ́n rìn ní ẹ̀sìn náà o abdullahi ọmọ umar olùgbà àdìsìn wa ó lọ níbi sallallahu alaihi wasallam òun ló gbé àwọn èèyàn dé kí wọ́n wá oṣù wọ́n wá ń wá oṣù àwọn èèyàn wá rí wọ́n lọ bá ní Muhammad pé wọ́n rí oṣù o fasọ́mà fàámọ́ra náà sàtú sí yá ànábì gbáwẹ̀ kó sì pàṣẹ pé ẹ gbáwẹ̀ nìkan kó fojú gan ni. oṣù fún rẹ̀. ẹnìkan tó wá bá anábì sallallahu alaihi wasallam kan pé òun rí oṣù ni anábì ò máa rí ọ̀rọ̀ oṣù oníbẹ̀ ni ashhadu an la ilaha illallah anábì fẹ́ fi ìsìláàmù rinlẹ̀ fún náà sápẹ́ ìsìláàmù rinlẹ̀ àgbà lọ́wọ́ rẹ̀ kọ́ ọ̀rì náà sọ kókò sí ọba gbà wọ́n rọ́ṣù o ó gbàwẹ̀ ó sì fàyàn gbàwẹ̀. ẹ ẹ lè rí kà ibi tí a ní sọ pẹ́tọ̀ jọ́mẹ́dọ̀ ẹ̀ ọ̀túnla ní ásámù o kí lẹ sọ kéwúdà yìí. káfà máa sọ bẹ́ẹ̀ ẹ ti ń pè é láfàágbà tó gbá láfàágbà <laughs> ẹ ti pè é ní lù ú wọ́n náà fẹ́ lóun àfàágbà nàìjíríà yìí ọwọ́ afẹ́yìntì bó tó náà bá rọ abala kírun asámú lọ́jọ́ mọ́ndé ibi tí ẹ̀sìn lagídé lónìí ọjọ́ mọ́ndé yìí láṣẹ̀ṣẹ̀ máa wá wá kò sí tó burú ṣùgbọ́n lè ka twenty nine ní sàn mọ́ndé pẹ́ bí àfáà yìí òun ka thirty mọ́ndé tẹ́gẹ́ kìí ṣe pé wàhálà náà ti bá a náà òun ó ṣẹ̀ṣẹ̀ máa wá oṣù lónìí ni tí ò bá wá rí oṣù lónìí tó bá di alẹ́ ní òwà sọ pé tọ̀gbàtà àti lóṣù lónìí definitely monday láti kí nìyí alóhùn òtẹ́ tí ìwòsùn rárá tóun ti fún wọn dé sí pé á bọ̀sibọ̀si tó bá ní nọ́mbà oṣù tiẹ̀ lọ́wọ́ tó tako ti ti sùtọ́n òfin tẹ́sí gbé kalẹ̀ ni pé sọtì ẹlẹ́ tó ń bọ̀ sọ́ọ̀nù rẹ̀ ọ̀ṣẹ́ yìí ìjọba àkọ́kọ́ àwọn èèyàn kò sí tí wọ́n lè fi sọlá bú oṣù tẹ́rí ni wọ́n lè fi sọlá kódà mi ò sí ní kásẹ̀ka ní tẹ́mi kárì gbogbo ẹ̀ pátá ní ìsìlámù ní bá yanjú pínlẹ̀ àwọn lè fi sọlá tó máa parọ́ ànábìnrin ẹ̀ tí wọ́n lẹ̀ tó bá yẹ nígbà tí ẹ̀kẹ́ gbàwẹ̀ ànábì ní ọrùn wọn ló wà bí wọn. ẹ ẹ ní ìsòsí yẹ wà mí. tó a gbọ́dọ̀ dá a fún àtẹ̀lé wọn mọ́. tó a fẹ́ sùn tọ́ọ̀nù wa. òun náà lo ìjọba yẹn dààmú ẹ̀ pé ìsìn ní ka oṣù lẹ́yìn ká. kájí oṣù táwọn akáwọn nì ọjọ́ mọ́ndé ló yẹ kí a gbà gbogbo nàìjíríà pátápátá àwájọ ọ̀sánjọ́ náà. ó sì máa ń mú ara ẹ̀ sí kí ni yìí òun máa mọ̀ ní kì ti by mistake ká ní by mistake ní kọ́ ọ̀rọ̀ tó gba aládàá tó ṣe kò ní gbẹ̀sẹ̀ lọ́dọ̀ lọ. ó mọ̀ mọ̀ ni anabi sallallahu alaihi wasallam anabi ni kò ti bẹ́ẹ̀ ẹ̀ gbà aládàá ti yín òun ló jìyà ẹ̀ torí àwọn òfẹ́ kálà kásàmọ́ta pé àtẹ̀lé ìmọ̀mọ̀ mọ́. bí ipò ìjásọ́ ti jẹ́ nù àyè tí a yẹ sọ pé àtẹ̀ láti wájú mọ́ kí aṣáájú lọ báyìí aṣáájú ẹ̀sìn là ń sọ ó lọ báyìí ẹ̀yin ìgbà tí òṣèlú táwọn láti bá lẹ́yìn rẹ̀ àyàfi nǹkan tó bá jẹ́ kúkúrú nìkan ló kù tí ẹ bá jẹ kúkúrú ẹ má tẹ̀sìn rú ẹ má bá lọ báwọn. sòsùtàn ọlọ́ba ní yẹn ní nǹkan kọ́dà àwọn tó ń gbé kalẹ̀ tó ẹ̀fọ́ náà ti sọ di oyè ìdílé pé Sokoto ó ti máa gbẹ́ mistake gọ́ọ̀mẹ̀ntì náà gọ́ọ̀mẹ̀ntì ló di yà gọ́ọ̀mẹ̀ntì ó ti yẹ ẹ wo àdìsídàkà fún wọn níjọ kútùbà ni. ànábì yẹ nìkan ní àmírù abákejì rí àti wọn gbẹ ntánàbí yẹn yóò kájú ẹ ọlọ́sì dúnú ó ṣe é ṣe kábàkiri àti wọn káwọn rí ntánàbí òyìn lára ẹni yìí ẹ̀kọ́ ti ti bẹ́ẹ̀ àwa súnmọ́kùnrin dára jùlọ kò sọ́ọ̀gì kò lè kan yìí ànábì òyìn bọ̀tà ànábì ti yàn abákejì wọn sọ láàrin ara wọn ń wò sọ fún ànábì wáá. lágbájá lànà ìbá ti wàá mú o bàtò òde ń bẹ láàrin wọn o ọlọ́run ti torí ẹ̀ sọ àyà parí kalẹ̀ pé kí ni ṣe é tẹ̀mọ̀ tàpá nábì wọn ò takò wọn ò náwọ́ ìyẹn pé abẹ́rẹ́ decide ẹ̀ ní option bẹ́ẹ̀ náà wá ní àmírù ní aṣọ ni fakọ̀dé aṣọ Allah ọmọ ní aṣọ aṣọ ni bẹ́ẹ̀ bá sẹ̀mí bẹ́ẹ̀ bá sẹ̀mí ọlọ́run ló sẹ́ mọ́dàmọ́ra yín o bẹ́ẹ̀ bá ti jẹ́ ní fún yín ọlọ́run bẹ́ẹ̀ bá tako bẹ́ẹ̀ bá tako sultan níbi àlámàrí ẹ̀sìn ó sì àná mahama ni o. tó bá yẹ pé àwọn tí wọ́n yàn wọ́n wọ́n ṣe mistake by yíyàn wọ́n àwọn ni wọ́n jìyà wọn. Ah, ní nàìjíríà àwa mùsùlùmí agbọ́dọ̀ ní ẹnìkan tí ó ti ṣàìsí wa. tí a bá tí ò bá sí ni ọ̀rọ̀ awuyewuye tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí ṣe pé ó ti burú ìgbà yìí lọ. kó mọ̀ sí ẹni tí wọ́n ti ṣàìsí táàtà jẹ́ mùsùlùmí ní Kwara State ká má lẹ́nu kẹta fi ọ̀rẹ́ lẹ́nu pé ìdẹ́ni bá ti sọ ẹ̀yà ìdákẹ́ sẹpẹtà <laughs> sọ ìlànà sọmi ọ̀rọ̀ ẹ lò jáàbù ní iléèwé ẹ lò jáàbù yóò ti di wàhálà but alẹ́ àná kan ti pé ah ẹ̀yìn tó fẹ́ràn àǹfààní ti bẹ́ẹ̀ kéèyàn ní àmì òun nìyẹn ìjọ mi yóò fẹ́ dé àmọ́ àwọn èèyàn ìfẹ́ káyà kúrò níbi ọ̀rọ̀ àwẹ̀ kan fẹ́ máa sọ ọ̀rọ̀ yẹn ká mi lágbàtí mo rí láàárọ̀ yìí àti ah, mọ̀ sọ gbogbo àkíyè tó pé ní ilé àfi ń sọ bọ̀ tí ó ká mi la pé ní sẹ́ńtúrì yìí kéèyàn tún jòkó jọ́hún káwọn yẹn ti jòkó pé èmi là á fa kí lóò pé mi ń jà fa ó yẹ jogún ẹ̀ kéèyàn máa sọ sẹ́ńtúrì tá a wà yìí pé omi kéwù ẹ̀ bí èmi <laughs> ní sẹ́ńtúrì tá dé yìí kẹ́rì jẹ́ pọ̀fẹ́sọ̀ jòkó wájú ẹ̀bá ẹ̀kọ́ ti máa wò wàláì kò sí òkú fún islam nílùú yìí àwọn yòó rẹ̀ láti gbèjà islam kọ́ńtínátì lókun káwọn pọ̀fẹ́sọ̀ islamic study pọ̀fẹ́sọ̀ arabic study kí wọ́n jòkó lẹ́ni tí òní sáwẹ́wì lọ kó wá ní wọ́n ní omi kéwú ẹbí ẹ̀mí tàlẹ́yìn takò èmi lẹ́yìn kójọpọ̀ lẹ́yìn takò àwọn tó ń takò ẹjọ́ kójọpọ̀ yìí wọ́n ti takò ọba àdébẹ́ wa bẹ́ẹ̀ wà àmọ́ ẹwọ́n tàṣẹ ìdìmọ́ra lọ àti wàá sọ di èdè ní so ewu pọ̀ mẹ́ púpọ̀ yóò máa ba nǹkan jẹ́ kò ní sàtúnṣe bẹ́ẹ̀ bọ́tí máa mú sùdọ́tí wà ní mahamman yẹn. àwọn sì máa retí oṣù tiwa ní nàìjíríà wọ́n bá ti rí ti sáwọ́dí wọ́n rí náà nù o kò tún òkú pàṣẹ sọ pé sáwọ́dì ti yá rí oṣù tiwọn ó súnmọ́ kó di dèdè wòye ọ̀la náà ọ̀la bíi six o'clock ká máa rí lórí íńtánẹ́ẹ̀tì pé sáwọ́dì ti rí oṣù ó súnmọ́ bẹ́ẹ̀ wọ́n rọ́ọ̀tù wọ́n rọ́ọ̀tù tí wọ́n nu wọ́n rọ́ọ̀tù bọ̀ yìí wọ́n rọ́ọ̀tù tí wọ́n nu a ní fọ́lọ̀ wọn níbi alámọ̀ ìtàwé là ń sọ ó dìgbà tí sùtọ̀ ń bá sọ pé òun ló sún nàìjíríà àmọ́ tó bá ti di ọ̀rọ̀ léyà láàrin wọ́n rósù pé agbárafa á sì léyà ní tẹ̀lé títí tọ́n sáwúrí la tẹ̀lé mi ọ̀hún ni ẹni tí ń kó gbogbo àjẹ́ ń sáwúrí lé mùsùlùmí sáwúrí lòún wà níbi àlámọ̀lẹ́ lẹ́yìn nílò alábòjúwe àbí ìlú mi náà kí ọba abẹ tó jọba mùsùlùmí kó sọ fún òun rí oṣù kó sì dìkìlíà fún wa àtẹ̀lé abáàlẹ́ sáré jẹ̀ máa láì ní gbàgbọ́ ti sùn ọba àlọ́ ìwá nítorí alákòjúwe mo róṣù àwọn ọba àlú míì kèmó ti róṣù tó ìjọba mùsùlùmí àní tẹ̀lé òun náà ń bẹ lábẹ́ tani jẹ̀ máa lábẹ́ sùtọ́ọ̀nù mi ẹ̀sìnú ẹ̀sìnú ó lè mùsùlùmí ó lè máa nímọ̀ tó yín o àmọ́ ìjọba àpapọ̀ ti yàn fún yín ó sì dá bá ti ṣe wù tó bá ṣe àwọn nǹkan tí ó ti bàjẹ́ bí ẹ̀sìn wa gbá ìrọ̀lẹ́sì àwa wàláì ẹni tí ò bá rí tadé tó lẹ́nu mi ò mọ nǹkan bá òun àwọn kankan bẹ jẹ́ pé ẹ̀kọ́ pé tíra lẹ̀ ná experience so bó ṣe wà ń pé nǹkan jẹ́ aláṣẹ tá a jẹ́ mùsùlùmí ẹ̀ sókèwú ni tó ṣe kíní kan wọn ráfa lẹ̀ nígbìnì ìjọba nìsín àmìyàn kan ti ń gbà fún Islam àmìyàn ló ti yọ ló ti yọ ló ti yọ ló ti rékò lérí wa àìmọ iye ogun tá a bá ti so bí islam ti gbé kalẹ̀ bá ti mọ ohun sùn nìyẹn so ní sókí nìsín ọjọ́ ọ̀la ká máa wá oṣù wú ọba rí lọ́ba àwọn kọ́mẹ́tì èmi rọ́sùn tèmi o ẹni kákàwọ́ pé ta ni ọ́ ni wọ́n lè gbà á lọ́rẹ́ àmọ́ retí lọ́la ẹ mọ́jà tètè sùn ẹ ṣe ń yá lẹ́sìn pàtó ìdí nǹkan bíi ten wọ́n ti kéde kò di bí aago méjìlá aago kan mọ́ pàtó ìdí bíi ten sí ten thirty láti máa rí i pé àwọn ti rọ́ọ̀sù tuntun ti rọ́ọ̀sù kọ́lá pé bá sí tí ò sí ná ibi fóònù wa ìyá ti máa rí tí wọ́n gbé kọjá lọ́mọ gbé kọjá wọ̀ tí wọ́n ti wá rọ́ọ̀sù à wọ́n ti rọ́ọ̀sù náà ẹ̀bẹ̀rẹ̀ àwọ̀ so ah ó sábà lójijì kí ni mo ń dọ̀tí etí tèmi lóòótọ́ kò sówó kò bọ́ lójijì kò sówó dé <laughs> kò sówó ni gáfíà kò sówó ni ẹni tí èsì mùsùlùmí tó ń pè àwọn ń kanlẹ̀kùn ẹni tí èsì mùsùlùmí pé ah, àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ àwẹ̀ ní ọ̀tún la ìwọ́n tó wá jẹ́ mùsùlùmí gbàdúrà ó bọ́ lójijì kọ́ra ọ̀jẹ́ sáré ah, ẹja jẹ́wọ́ gbogbo àwọn ọ̀dọ́ nàìjíríà ṣe rí kò sówó ní bọ́t ẹni ká ti kẹ́ni ká ká máa plan ẹ̀ fún ẹnu wọn bá náà bá ti dọ̀la bẹ́tẹ̀ la rí ni ẹ wọ́n yà fìbànújẹ́ sọdún ṣe àwẹ̀ oúnjẹ káfẹ́ lọ jẹ́ ìṣèpá ń jẹ káfẹ́ tó dé ìṣèpá mọ̀ sọ fáwọn èèyàn pé bẹ́tẹ̀ la fẹ́ ra o káà ni kí wọ́n á ni ẹjá gbọ́ yé ẹjá gbọ́ yé pé afẹ́ sinú afẹ́ lọ sí àwẹ̀ la fẹ́ gbà ìṣèpá ń gbà ọ̀yẹ̀ káwẹ̀ tó dé àmì ìpé yóò lọ́gbẹ́gbà rẹ̀ gẹ́gẹ́ pé gàárì láàmù jẹ sàárì àbẹ́ àìsí bẹ́ẹ̀ ni jẹ̀mọ́ láàrin tàtà wá ràmúlánà tí wọ́n á ń dọ̀rùn mọ́ra lọ́wọ́ ẹ mọ́ jẹ́ ojú ọ̀ràn lọ́wọ́ ẹ mọ́ ìbànújẹ́ gbàwẹ̀ bọ́lọ̀ sí ọlọ́run ò dá lọ́gba o ó sì yé sùn ìṣẹ̀mí wọn ẹ mọ́ jẹ́ kó change ọmọ àfi rònú gbà á ah, oh, kí làwọn fi ń sinú oh, kí làwọn fi ń jẹun alẹ́ tẹ́lẹ̀ báwọn ni ó lọ bọ́lá ti kọ́ ti èmi àti ẹnu kò máa já lọ pé ẹlẹ́kùtọ̀ lọ àwọn yẹn ti ní ẹ̀pẹ́ mi pa àfa ẹ̀bọ́ ní ọmọ gbàgbà lọ́dún yìí o wọ́n ti pé ọdún tó lọ yìí ó ti dédé kòró ni Fatima mọ̀ sí ha oúnjẹ nú àwẹ̀ àwa ìgbàdọ́ bẹ́ẹ̀ náà ti ń wojú làwọn náà ń wojú wàláì báwa náà ti ń retí nu a ti sí ìdìkan kan pé àwọn kan máa ń gbé fún aláàdì sáwọ́dún èyí jẹ́ tó ṣẹlẹ̀ nú àwẹ̀ òun lè tó kọjá lọ ó ti dédé kòró ni làwọn yẹn sì gbìyànjú wọn ṣe kí ni àìpín oúnjẹ Fatima èyí tẹ́ bá rí kan gbé wá ní afẹ́ sínú ẹnì kọ̀ọ̀kan lọ́kàn gbé pé mo fẹ́ fáwọn ẹ̀rọ jẹ sínú kó ti fáwọn èèyàn òbí mi àti bí wọ́n ti ń sáré pé bí wọ́n náà ti ń wòkè pé bọ́lá ti rẹ̀ èmi náà ń wo èmi náà ń wo báyìí náà ni o wọ́n lọ́n jẹ́ kí àmọ́ ẹ má jẹ́ kó jọ ọgbẹ́ sí wa lọ́kàn ẹ má jẹ́ kó jẹ́ bànújẹ́ sí wa lọ́kàn life kò kò change ìtọ́kọ̀ ṣe jẹ́ pé àfẹ́lọ́gbàwẹ̀ alas tó ìdẹ́gbẹ́ni pé mo wá fẹ́ gbàwẹ̀ o mo wá gbọ́ àwọn ah, pé tọ́yá ẹran kọ́dà yà pa adìẹ ṣe kìnnìkan àwọn ìyá kìnnìkan kánú bẹ́sikẹ́tì lọ́ọ̀ni kò yọjú gbé bẹ́sikẹ́tì sí i gbàtẹ́ ìjọba láti yọ̀yìn kankan ṣe yín bẹ́sikẹ́tì sí i tẹ́bi páyàn ọ̀kẹ́dẹ́ eh, bẹ́sikẹ́tì kan àti gbàgbé báyìí ṣé ní tẹ́bi páyàn ni. Eh? wọ́n náà ẹ̀fẹ́ fọ́nà lẹ́dẹ́ bó ṣe kí ọ̀run ńlá náà ní tẹ́ sásómi ọbẹ̀ ẹ̀mí máa ń sọ fún àwọn láì ẹ̀sà ẹ̀sì tá a bá nàìjíríà dé lónìí lọ́pọ̀lọpọ̀ fámìlì ká má tan ara jẹ kákan àwọn nǹkan báyìí kákan tẹ́ ní àwọn ọmọ wa ó ti tán ká má wò ta lọ́pọ̀lọpọ̀ pé kò bó ti wúwo ní báyìí kò sí nǹkan ó yá ẹ̀sọ́run láti ó yá ẹ̀jẹ̀bà náà àníhàn maríhàn ká jẹ́ kọ́lọ̀ ti mú wá nù ká ti dúpẹ́ fọlọ́ ọba ẹlòmí ò ti fẹ́ pa ọkọ rẹ̀ níta ọ̀tá fẹ́ dé yìí àbákẹ́ ní àyẹ̀rí sáyẹn ò sáyẹn wọlé ẹ̀rí sísà wa ní àní pípí àyọ̀kalẹ̀ ni ah, ah, sàbá ìgbà tó tó mú sísà náà ní ṣe kí láti pé pípí àsàbá ni. wàláì àwọn èèyàn á nídìí wá sí mo sọ yìí bá á nídìí ẹ̀ kọ́lẹ̀ ló fẹ́ lè máa fi ẹjọ́ ìfọ́ rẹ̀ sọ pé n ò múra rẹ̀ kalẹ̀ bá síbó láti agbáyé báyìí bóò lẹ́ ń bá bọ̀ tẹ́lẹ̀ ẹ bẹ́ẹ̀ jẹun lálẹ́ àná bẹ́ẹ̀ sì jẹun náà lálẹ́ àná bọ́lọ̀ bá ní káwé wá bẹ́ẹ̀ náà wá bẹ́ẹ̀ náà nù so ìta fẹ́ lọ àṣírí afẹ́ lọ rí nínú àwẹ̀ gangan bó o la ṣe fẹ́ rí bẹ̀rù ọlọ́run ní ká máa sáré ẹ̀ bó o ṣe gbà lọ́wọ́ mi àti ẹni ká máa sáré ẹ̀ ní tí o bá ti ẹ mọ̀jà sábà kó fà àmọ́ kìí sáwẹ̀ oúnjẹ ẹ dàpọ̀tọ̀ ọlọ́run níjọba ti ń katira rẹ̀ èmi ò àárí kárí. preparation Ramadan táwọn afáà máa ń kà fún wa pé bá a ti máa sọ kẹfà náà sẹ́yìn Ramadan tí àwọn àfa àti kọ̀tẹ́kọ̀ lérí ẹ̀ bó o láti èmi ò rí ìdán ti kọ pé ó yá ẹwà ara ṣẹ̀fó kalẹ̀ ẹran ẹran kalẹ̀ fàdíẹ ìgbà tí èso ọdún afẹ́sìn náà ni ìṣúná sí àwẹ̀ ni ẹgẹ́ sáré bí làbídùn ló bá gbà wá fún yín ẹgẹ́ làbídùn yín bó ti ṣe pómi lásán náà ni ẹ gbomi yín fúnra yín ẹ má bànújẹ́ sọdún o ọlọ́run ọba yín ló jẹ́ o àǹfààní ńláńlá ẹ má dọ́nà lẹ́bi o kẹ́ra sọ́ra ẹ mà dọ́nà lẹ́bi ẹ bá ní dọ́nà lẹ́bi ó lè jẹ́ rí bínú rẹ o opportunity ni Ramadan jẹ kẹ́ ẹ fi gbàdúrà kásìkò yín yí sí dáadáa ẹ dákun ẹ̀yìn yàwá asosọ́lẹ̀ kan sí ẹ sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má jẹ́ káwọn ọkọ wa ẹ má jẹ́ ká sáré kẹ̀kẹ́ kan kó sẹ́nu ọ̀kadà ọ̀dà sílẹ̀ la ọ̀kadà dà káfíń sẹ́nu tirẹ́là ọ̀kadà ẹsẹ̀ lè dá àwọn agbápá tó wọn fẹsẹ̀ kan rìn àmọ́ tirẹ́là ò tẹ́lẹ̀ nù. so ẹ má jẹ́ àríyá ìgbéga pé kí á fi fi àkàlẹ̀ sẹ́tì rẹ̀ gì òun àwọn òbí káàkiri ọlọ́wọ́ sàmọ̀nà wa láwọn àwọn nǹkan tó yẹ ká tún ṣàlàyé inú àwẹ̀ kí ni àwọn nǹkan tó bá wọn jẹ́ sí àwọn kan tó ba àwẹ̀ jẹ́ mí ìsúnlẹ̀ kan ẹ̀sìn ọlọ́run láwẹ́ o àti ká gbé kalẹ̀ bọ́lá bá ti gbé kalẹ̀ ọlọ́run ìtara ìfẹ́ kankan kò síbi ẹ̀sìn ọlọ́run ṣé bá ti gbé kalẹ̀ nígbà gbé kalẹ̀ àwọn nǹkan tó bá wẹ̀ jẹ́ lélẹ́yìí a gbọ́dọ̀ mọ́mọ́ ti nǹkan bọ ẹnu yìí ká jẹ́ kókó sínú ẹ gbọ́rọ̀ mọ́mọ́ ti kan bọ ẹnu kó wá sí kíni kó a kó sínú. anabi sallallahu alayhi wa sallam ó ní ẹni bá máa mọ̀ jẹun anabi tó fi nù àbó máa mọ̀ mú mi kò láwẹ̀ mọ́ àwọn ẹni bàjẹ́. bọ̀t pẹ̀lú àdìsí yìí ajẹ́kùn yẹn lè jẹun èèyàn lè mú tí ò ní ṣe kíni tí ò ní mọ̀ náà ẹni bá wa wàmàn akàlà àwọ̀ ṣẹ́gbà ẹni bá wa jẹun àbó mu tó jẹ́ kó gbàgbé ni ànábì lọ́lọ́run fẹ́ fún ló jẹjẹ ni o ọlọ́run ti kọ́ pé lásìkò ni ọ jẹun ọ sì mu ó wá dá ìgbàgbé sí ó fi tóbi ẹ̀ràn wá ni kí àní mo fẹ́ kọ́ jẹun lágo méjìlá ò ní sẹ́ẹ́ tí wọ́n sọ fún ọ ọ ní ṣe ń wà lójú oorun lẹ́kì bọ̀ ni àbí kú abẹ́gbèmí lọ́wọ́ lẹ́sẹ̀ lẹ́rọ̀ sí tí wọ́n ọrí kádàrà rẹ̀ wáyé pé kádàrà rẹ̀ wọ́n á fi hàn pé aago méjìlá ọ̀sán yọ jẹun náà wẹ̀ àpò ṣé wà lérí ara ẹ̀ ni kò lérí ọ wọ́n tèmi ni wọ́n rọ̀ sí mi lẹ́nu ni wọ́n ní díọ̀ fún rẹ̀ lọ́jẹ̀ẹ́ mo yáwèrè ní ọ̀yáwèrè ká mọ ìtọ́jú ọlọ́run ni ọlọ́run ó sì gbé gbàgbé wọn fún ọmọ ìdí nìyà ní àwẹ̀ tí gbogbo ayé ń gbà ọlọ́run tóbi gan o òun ni ọlọ́run ti fi àṣàmójúkò fún gbàgbé fún wa tí ẹ bá ṣe tí ò dáa pé kó gbàgbé ni ọlọ́run kò ní bí ààrẹ yẹ. ànábì sallallahu alaihi wasallam ó lẹ́sẹ̀ pé ó jẹ ó mu ẹ tó gbàgbé ànábì ọlọ́run fún ló ń jẹjẹ ni ó ti fún lóyún kọ́ra kó jẹ yó. ìyẹn gbé ó sì wá iyán ó sì jẹ́ ó tún mú sí wá gúnfẹ̀ẹ́. ń jẹ́ tán wọn kọ́lá kò rántí fún rẹ̀ wọ́n ká wọ́n bẹ́ẹ̀ ni aláyìí tí ò sí ìgbàgbọ́ sẹ́mi ẹ bá la ilaha illallah muhammadu rasulullah sani tí a lè mú ti ẹjọ́ òfin gbàgbé ọlọ́ọ̀bá ni títóbi ọlọ́ọ̀bá ni. òun ló fi jẹ́ pé àlẹ́ sallallahu alaihi wasallam ó lẹ́ni tí ó lè dá ẹ̀rùn rẹ̀ padà lẹ́yìn ìgbà tí àsìkò òun bá ti kọjá tán ẹni tó gbàgbé ni. kò sí ẹsẹ̀ pé yín sì gbàgbé èyí sì gbàgbé ọyà rántí ọ̀lọ́ ni àmọ́ lọ́ba ni mo ń dàgbàgbé fún yà ẹ̀rọ ìkó gbàgbé jẹ gbàgbé mu bá a láìsí nǹkan kan sàwẹ́ rẹ̀. àmọ́ ẹ̀fọ́ máa máa jẹ àbó máa máa mu lọ́sàn-án àwẹ̀ ọ̀rẹ́ ti bàjẹ́ o kí ni wàá sì padà kí ni yóò sì kọ̀dọ́wù ni àbí òsàn kàfàrà kọ̀dọ́wù ni ó sàn. àwẹ̀ náà ni ó da ẹyọ kẹta padà kejì kàfàrà kí ló fà? <laughs> ìbínú ọlọ́ọ̀bẹ fún un. àbí ìbáyìí fún ìyá wèrè ìsúnṣẹ́ lè ṣẹlẹ̀ gan ìmọ̀ mẹ́rẹ̀ kéèyàn èyí jẹun kó sì jẹ́ kó mọ̀ mọ̀ gbóúnjẹ sẹ́nu Ramadan náà láìsọ mẹ́kẹ́ ẹ tó lè ṣẹlẹ̀ jẹ̀mọ́ ìmọ̀ ń béèrè pẹ́sàn ó sì àwẹ̀rẹ̀ ni ìdábẹ̀rẹ̀ náà ló fún tó yàwẹ̀rẹ̀ ni kí ló ọjọ́ òwe lọ ó ha náà rò kèé sì jẹun sẹ́yìn rírí ìyàtọ̀ èyí tí bọ́ sí ìyàwó mọ́lẹ̀ èyí tí bọ́ sí ìyàwó mọ́lẹ̀ o àní jíjẹ múmu eléyìí wo eléyìí wo ó nàlá sọ fún ọ eléyìí olùkọ́ oníkẹ́ ọba fún yóò sọ kò ní sàn án nìkan yà ń ṣe é nì bẹ́ẹ̀ bá tó jẹ́ pé tó bá lóun tó bá fi gbogbo sẹ́mi ayé rẹ̀ tó fi gbà wẹ̀ kò tó ọjọ́ kan so ọjọ́ kan náà ni ó fi ẹyọ kan bákan náà ebi ebi kéèyàn máa máa fa ebi fún rẹ̀ ọlọ́kọ̀ ó ti bì í àwọn ẹlẹ́dìí bàjẹ́ kò kó jẹ́ o wọn ò sì fi dá fún máa jẹun ìbùkún ti bì í ọlọ́wọ́ àmàlà máa jẹ́ èébì tó mọ̀ máa wọ́n láwọn ẹ̀rẹ́ bàjẹ́ àmọ́ tó bá jẹ́ pé èébì wá fún ara rẹ̀ ni kò bá wẹ̀rẹ̀ jẹ́ bákan náà ẹni tó súnmọ́ ìyàwó rẹ̀ kò bá jọ san àwẹ̀ kò bá jẹ́ arọ rẹ̀ sálùfájà yìí ti yọ ló wá súnmọ́ bẹ́ẹ̀ àwọn ẹ̀sìn bàjẹ́ wọ́n ti súnmọ́ Anaba Muhammad ẹnì kan lọ bá Muhammad. ó ahalak, àhàlákì òkú ti bá wọn o mo ti parun o ti parun pátápátá ẹgbẹ́ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ni àyọkáyàn ẹ tí ò sí ó sì kàkà lóòótọ́ sẹ́pẹ́ òun náà ló ń parun àbí ó sì kà ó sì sọ tó ṣe lóòótọ́ á àdébìnrin ọ̀ parun lóòótọ́ àdébìnrin tó ṣe ni pé ọ gba àwẹ̀ sixty lera wọn àwẹ̀ kẹ́ni gbàlera wọn tó kọ́ súnmọ́ ìyàwó rẹ̀ nù àwẹ̀ kọ́ra bí o sí ìyàwó rẹ̀ náà o bẹ́ẹ̀ lómi àfẹ́kẹ́ máa yan èyàn bí ìyàwó yẹn máa pè kọ́ súnmọ́ ọ̀sùn obìnrin náà sàn àwẹ̀ nínú àbúrò àgbáyà ìdí ọkọ̀ àbúrò sàárọ̀ náà yóò gba àwẹ̀ sí tìlera wọn ó wá sọ kárakùnrin yìí. pé ọgbà ẹni ti ra wọn ẹgbọ́n tó sọ láàtẹ̀tẹ̀ rẹ̀ ilé gbà ó ṣùgbọ́n lọ́dún dáná wọn á fún pọ́lísẹ́sì ẹ̀kọ́ ẹ̀kọ́ lè sọ̀rọ̀ àwọn sábì àdúgbò ìtanra wọn jẹ ilé gbà á sì sílẹ̀ àwọn ètò bẹ́ẹ̀ ọ̀dà lọ ní ọ̀rùn ẹ̀rú ó lóun lówó kó lè bọ́kùn lọ́rọ̀ ẹ̀rú ọ̀dà lọ fún èèyàn sixty lóúnjẹ ànábì òrí gidi wa o bẹ́ẹ̀ ló fi máa ń ṣe fáduwa yìí àwọn ẹ̀ ti dàrú wọ́n ní bá níbi ṣe tóun ẹ mọ́ tó bẹ́ẹ̀ o ká ló ló lọ́wọ́ bá yín tó lóun dáhùn kàfàrà àwọn ẹni ẹ bù fún un ẹ pé ànábì ò tó kò sí ọlọ́run ò fẹ́ fi àwùjá bí ẹ̀sìn ṣebí ẹ̀sìn tó fi kalẹ̀ pé because àwọn súnfì ti rí gẹ́gbà pé ìyàlẹ̀sìn lóbi dákẹ́ náà wọ́n fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ lọ́ba wọ́n fi ìyà jẹra wọn tí bá ti fẹ́ kí èèyàn lọ kó sínú kànga fúnjọ́ méje kóun fẹ́ wà nǹkan lọ́dọ̀ lọ bí wọ́n méje nínú kànga kí lọ wá. so àwọn ti rí gẹ́gbà pé kọ́ba fẹ́ rí nǹkan lọ́dọ̀ lọ́n fi ìyà hmm. wọn á nígbà náà wọ́n ti rẹ pé olówó ni ẹ̀mọ́ ni ó bọ́ yẹn o kọ́ ó wá lè torí ilé yìí o àwọn olówó olówó olówó tẹ́lẹ̀ lẹ́yìn kótó kiri yìí iṣẹ́ ìwọ̀n máa abúlé olówó lẹ́yìn kótó ìmọ̀ ìmọ̀ ajáwé ẹnu wa ìgbébà náà lórí ẹ má ṣe ẹgbẹ́ kalẹ̀ bọ́lá ti gbé kalẹ̀ ní bó ṣe olówó náà ló wá bánà méjì tó náà ni pé lọ́gbàá rẹ̀ sísè ìlágbára rẹ̀ ìkọ́nà lágbára rẹ̀ ó dáa lọ́gbọ́ yẹn ṣe pé àwọn lọ́gbọ́kùnrin ẹ̀rú ṣe pé òun lágbára láti gbọ́kùnrin ẹ̀rú bá wà fáàlì lóhùn lágbára pé ní ara lọ bọyàn sí sí ààbò ah, lágbára rẹ̀ báńdà bíi tó nù bẹ́ẹ̀ làánú tó fáwọn èèyàn arákùnrin wa lóhùn lágbára òun ò lówó tó ń fi bọyàn ànábì ti jámi lérí rẹ̀ ànábì sọ̀rọ̀ kama ababa sáà ni mi lọ wọ́n lé nìkan á gbé àpò làbí dùn ó gbé abá ànábà Muhammad ibi tí a ti ní káwọn afáàná ju ànábì nù èmi ò mọ́kẹ́ mọ́kẹ́ wọ́ àgọ̀ fúnra wa fi àlewúlẹ̀ àmọ́ wọ́n wọ́n sátúlẹ̀ à ń bì yá ibùgbọ́ la mọ̀ yín òní tó bá dúró bá sábòtí fáwọn èèyàn àwa àlànà bì nísìn ẹ̀yin ò rí tó dákẹ́ kọ́sì ànábì àbí dábàá ti di àwọn èèyàn rún sìgbà nàbí náà lọ pé bí òkú mùsùlùmí bá fi lè kú òun gbé sí rẹ̀ ọrùn òun ló wá ìmọ̀mù òṣèlú bẹ́ẹ̀ ẹ̀ wàhálà sànábì eléyìí àbí ẹ̀ ìjọba ànábì eléyìí òun bíi wọn lànà yìí wá ní aina sa'i sallallahu alayhi wa sallam ó lẹ́ni tó béèrè bí ilé kadà kò tí ì lọ ó sì lómi náà rè ibi tá a bọ́ rẹ̀ dẹ́ni pé lọ́sọ̀kẹ́ni lọ bọ́ọ̀yàn àlejò wa bí apò làbí tó fún pé lọ fi bọ́ọ̀yàn ọ̀rọ̀ mẹ́bí kí ló ń tẹ̀yìn ń dé mọ́lẹ́ lómi yẹn àfa àwọn tí wọ́n ń gbé oúnjẹ owó tí wọ́n ń kó wá sọ́dọ̀ àwọn àfa sanko bá ń ra ìmáàmù wọn ò tó mistake o wọn ò tó mistake rárá bẹ́ẹ̀ bá dé Saudi Arabia lónìí náà àwọn olówó kì í fáwọn àwọn olówó kì í fáwọn ìlú direct àwọn àfáàkọ̀ kan ti ní àkáǹtì pé sàkáǹtì ti wọn pé ní ìwà bẹ́ẹ̀ ti sàárà wọn ti zí àyè bẹ́ẹ̀ bá dára ìmáà wọ́wọ́ yóò lọ́dọ̀ àwọn àfáà ní Saudi Arabia àníntàjẹ́ o ẹ̀ẹ́n ẹ̀ẹ́n sọ àwọn tó wọ́n fún àdúrà àwọn àfa àdúrà náà lẹ̀ yìí náà wọn ò sí mistake àwọn àfa àwọn ìmáàmù àwọn ni wọ́n súnmọ́ wa. bàbá ìmáàmù náà àwọn tá a jẹ lọ́dọ̀ ni wọ́n ti wá wọ́n ti sẹ́ǹtì kan fóònù wọ́n gbé láìsí wa kí lè wá fẹ́ jẹ ah, nítabárí náà ni sí ẹ̀ máa ń jẹ láìsí bẹ́ẹ̀ ni ẹ̀ máa ń jẹ yín ah, yóò sì fún ní yóò sì fún wèé bó ṣe kí ibi kan ti ti mọ́ náà ni ẹ̀ fún ní mélòó ní nínú Yorùbá yìí náà ni ah, ẹ̀kan ní àfà gíráìtì ẹ̀yìn ó ilé ìdínà yóò tó ń gbàgbẹ̀ tán ẹ bá fún wọn lẹ́yìn kéésì méjì ẹ fún wọn lóoró wọn ò sì fi tèkì o irú ilé káàdì kọ́ọ̀tì ànábì nù àwọn agbèbá ànábì ó ní àyìnà sáàyìn ìfẹ́ àwọn gbọ́tàn ànábì sí ebi ẹ̀fà ànábì ni ẹ wá bí ìyàwó tó kó lé ni àyìnà sáàyìn tábà bẹ̀rẹ̀ nǹkan àbánábì náà ní bùkátà ó sì lóhùn náà ni ànábì ń gbà lọ́ fi bí bùkátà tá sàárà ta ni ọ̀sítọ́ ọlọ́run ló tún ṣe iná ní ṣe nu ó bá tún rọṣẹ̀ ẹ̀kọ́ tó ń yẹ kó bí òbí rọ ànábì ni wọ́n ti sọ pé òfò ṣe pé wọ́n ti wọ́n ti ọ̀rọ̀ gbà tó wá bẹ́ẹ̀ tó wá bẹ́ẹ̀ àmì kí ló lóun ṣe ọlọ́run ti pa òun ti parun ẹ̀wọ̀n tó parun ẹ̀wọ̀n tó padà dúró ọ̀rọ̀ rẹ̀ sí. wọ́n wá ń sọ ní tí ó jẹ́ ìtanràn fún parun rẹ̀ wọ́n á pa àbàdé bá débi ibi tó padé tó jẹ́dí last one ọwọ́ lọ lágbára rẹ̀ wọ́n á fẹ́ bọ́ ọ sí pé ń gbà lọ́bi sí. wọ́n á bi ànábì pé sallallahu alaihi wasallam ẹni tí ti sàrà kọ́ wọn níbẹ̀. tí ẹni bá tó tòṣì jù mí lọ ní kí n fún ni. wọ́n ní bẹ́ẹ̀ ni mo wá wo gbogbo Mọ̀dínà yìí o látòkè délẹ̀. ha èmi number one. èmi nọ́mbà wán yóò mọ̀ wá pé àyà máa pa àwọn sàábì ànábì ìhà sànábì kọ̀ sí wọn nù òun ló fi jẹ́ pé ẹ̀kọ́ ńláńlá ń bẹ ń bi ọ̀rọ̀ yìí fún wa yàtọ̀ sọ́rọ̀ àwẹ̀ gbogbo ẹni bá jẹ́ aṣíwájú fáwọn èèyàn pátápátá ó gbọ́dọ̀ máa ro ẹ̀gbẹ́ rẹ̀ fún wa yóò ro ẹ̀gbẹ́ yóò rí ẹni tó mọ ẹni tí máa ń sọ̀rọ̀ sàkàtúnyẹ̀ tó yẹ yọ ìdà yín gbẹ lára àwọn tí yẹn mọ̀ ṣàdúrà yìí lé ẹ̀dàkùn eléyìí ni nǹkan tó kéèyàn yọ̀dà sí yẹn ni pé ẹ bá gbàgbára lọ́wọ́ rẹ̀. quality quality ìjẹ́ aṣíwájú nù quality ìjẹ́ ìmáàmù nù kódà quality òbí dáadáa ni. kí àwọn ọmọ káwọn ọmọ wa kí káàrọ̀ lẹ́gbẹ̀ẹ́ káwọn ọmọ wa free sí wa dé pé irú sílẹ̀ báyìí tó bá ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ káwọn ọmọ ti lè wí kán kú láti sọ. pé wáyé wáyé pé kékeré ti báyìí náà ni kó máa bí bàbá rẹ̀ bẹ́ẹ̀. ànábì yóò rọ̀ fún àwọn sọ́bà ni o ó rọ̀ fún wọn ni o. àwọn sàábé náà kọ́ ni àwọn náà ti jú wọ́n máa ti jú o àmọ́ tí ìjú ò bá wọn débi pé iṣẹ́ kan mọ̀ mí bí ẹ̀sìn kan máa ṣe kíni kí wọ́n béèrè ìdíjú ò bá wọn débẹ̀ kọ́dà àwọn obìnrin wọn náà àwọn obìnrin wọn náà ìdíjú ò bá wọn tó bí ẹ bá tijú ẹ má jẹ́ kí tijú bá wa níbi ẹ̀sìn pé tó yẹ ká mọ̀ níbi ẹ̀sìn ṣé pé kí sábẹ́ bá tijú yọ̀nà lọ́rùn àǹfààní táwọn yóò ní àlérí kọ́nà lè ju ẹ̀fẹ́ àmọ́ rí nira mẹ́ bẹ́ẹ̀ ni ìbéèrè tó béèrè yọ náà táwọn fẹ́ lè wọ́n pe ní irú béèrè wọn kò yọ abẹ́ òtún ọlọ́ tó bẹ̀ kí yẹn lójú wàláì làásì ó sì jáfàdé fún wa. ànábì yẹn sì wọ pé ànábì láyé ṣe hàn hàk ànábì wa ní tijú débi pé kó wá rọ́ dòdò kó ṣe kéde kó má sọ ànábì yóò sọ èyí tí ń jó dodo gan lànà yìí sọ jọ́nà fún kéde kó ànábì rò pé ẹgbẹ́ sí fún kọ́ ó lé mi ṣé èmi náà ní ní gbogbo ìlú yìí o èmi náà ló máa wà ṣe pé bí wàá bá kéèjì ìyẹn kéèjì owó fún rẹ̀ nu ìyẹn down crime ó sì ti succeed inú bẹ́ẹ̀ jọ nu ó dáràn ó dáràn ó dáràn ó dáràn ṣe kó torí ìgbà wẹ́ sílé ra wọn ó lóun lágbára rẹ̀ ọlọ́pàá ti fi yẹ fún un lọ́bọ̀kùn lọ́rọ̀ ru ó tó lò lágbára rẹ̀ ọlọ́run fi fúyẹ́ fún lọ́bọ̀ yẹn sí sí ó lọ́rọ̀ ó wá rẹni gbé àwẹ̀ ń fún pé ó dà lọ́ fi bọ́ yẹn sí sí nítorí wọn sọ fẹ́ ni pé kálíkálí mi náà ò kí mo lè sàá fúnra mi lọ́dún ẹni tó fẹ́ sìn gangan. anabi sallallahu alayhi wa sallam anabi ah gàtó bẹ́ẹ̀ náà ni lọ́mọ sẹ́ni báwọn bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe wá àṣìṣe mú ẹ̀sìn lónìí ìmọ̀gbọ́n ti wọ́ mọ́ ilé ẹ̀sẹ̀ṣẹ̀ ni o ìmọ̀gbọ́n lè ti wé ó lójú ẹni tẹ́ pé láì nípa fọ́nìṣẹ́ pátó àyè fún yàn nígbà kéèyàn kàn rí pé kí ló dé ó bá ìyàwó rẹ ni kó tó bójú ọkọ náà tó ìwà mẹ́rin bó ti sọ wọ́n lọ jẹ́ ó sì jẹ́ bẹ́ẹ̀ ibẹ̀ yẹn ìdán ajẹ́pẹ́ tó bá dárò ọ̀ràn báyìí báyà lápò ju ẹni sìn ẹni tó yẹ kó máa bọ́ yàn gan yàtọ̀ ọ̀ràn báyìí sẹ́pà nǹkan bẹ́ẹ̀ náà wẹ̀ ṣe pé ó yẹ káwọn máa bọ́yàn ni wọn ò lè gbàwẹ̀ bí arúgbó lápòjú yẹn nísìn kò lè gbàwẹ̀ kí wọ́n ní kò máa ṣe wọ́n ní kò máa bọ́yàn kò wá lágbára láti lè bọ́yàn. ṣé ìpínlẹ̀ bá rírú àwọn àwọn tábà rírú ìṣẹ̀lẹ̀ yìí àáfẹ́ ní arúgbó àwọn táà ń gbàwẹ̀ náà ìrìn àlàáhùn rí bẹ́ẹ̀ gbogbo ọ̀nà tí wọ́n ń lò bá wọn bọ́yàn yìí pàbí ọ̀nà ọ̀la àbíkọ́ wà tí ò bá ṣe sísá bí òun bá gbèrú béèrè táwọn kò fẹ́ tó béèrè àgbọ̀n yọ̀nà láwọn tírú ẹ bá bẹ́jọ́ yọ̀nà fẹ́ lè wo òkú òkú irú bí àgbọ̀n ọ̀nà máa ń béèrè ọkùnrin yìí adékúrú ẹ nìyẹn àgbàlagbà tí ò lè gbàwé tí ó sì rẹ́ni tó lè bá a máa fún yàn lóúnjẹ tó ló lè ọlọ́run ní bínú tàbí ẹnu ìtò náà rí ní dégédé yìí ní jẹ ṣé ẹ rí pé tí o bá síjọ́ náà irú ìbéèrè yìí iṣẹ́ ni wọ́n jẹ gẹ́gẹ́gẹ́gẹ́ ó lè mọ́ dégédé yìí ó lè máa fún un ìta ni kó má torí ẹgbàwẹ̀ náà torí kó jágbàlagbà ni ìjágbàlagbà rẹ̀ ni pé ikùn rẹ̀ yóò ti rán bí à ń jẹun léra wọn ebi ló padà wá pa yóò ajá kó padà wá gbàwẹ̀ tó fẹ́ sí kíni yóò fẹ́ yá òfin ọlọ́run ni bó ti fi kalẹ̀ nù àbíká nù bẹ́ẹ̀ àwọn afáwa ni pé gbogbo ọ̀ràn yìí ta ni wàá san èyàn méjì ni sẹ́kẹ́ èyàn lé ọkọ báyàwó sùn ni àwọn méjì yẹn dáràn wọ́n ń ta lọ́dún gbogbo eléyìí àwọn kan tó wípé àwọn méjì òjò láwẹ̀ mọ́ ni àmọ́ ọkọ òní ò sàn ìyàwó òní sàn tó bí ànábì sọ̀tọ́lá kò tí ì sọ̀rọ̀ bá ìyàwó rẹ̀ wọ́n ní kí ló dé wọ́n lè tó súnmọ́ jù ní pé ọkọ ló dáa lálẹ́ ìka ó sì lágbára tí obìnrin ká mọ́ tọkọ ló ń fẹ́ súnmọ́ ti pa tí ó wà bí pé kò ní rí ṣe ṣe kó yóò lè díẹ̀ nígbà bá fún ní kúkú lẹ́gbẹ̀ẹ́ yẹn kúkú lẹ́gbẹ̀ẹ́ yẹn ayọ̀ nírọ̀ bó tu ó tu. òun náà sọ pé ọkọ ni kí o ṣe Allahu ta'ala àlàmì sọ wa. ayé ti wá bàjẹ́ lọ́dọ̀ pé obìnrin gan rẹ̀ fún yàn. tí wọ́n lóbìnrin rẹ̀ fún jọ obìnrin tí wọ́n rẹ̀ fún ipa rẹ̀ kọ́ ni nígbà bá yọ̀ ọmọ sí ọ nísìnyí. wọn náà bọ́ sókòtò kọ́dà bẹ́ẹ̀ rẹ̀ tí ò irú obìnrin báyìí nìkan so ó dára ṣe nìyẹn lára àwọn nǹkan tí ẹ̀ka mọ̀ láwẹ̀ nìyẹn torí àsìkò lára àwọn nǹkan tí ó tún mọ fẹ́ dábàá ìbéèrè máa ń pọ̀ pọ̀ lórí ẹ̀ ẹ jẹ́ tí ẹ̀ sì sọ lórí ẹ̀ ni ìmọ̀ ìmọ̀ padà wá dé báwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ tí à ń ṣe lónìí tó ti wá fẹ́ kárí ayé ẹ̀wọ̀n lọ́jàbù níjọ́ táwọn afá bẹ́ẹ̀ wá àti ẹ̀mọ́ lọ́jàbù ẹ̀mọ́ lọ́jàbù ẹ̀mọ́ lọ́jàbù ó fẹ́ ṣe èèmọ̀ ló jẹ́ gbọ́n náà ó nira ń gbà wọn ni gbogbo àtàwọn lọ ilé ìwé sáwọn fáwọn gírí gé jáàbù kọ́ra àmọ́ sáwọn pé kọ́ra àgbọ́láyé lọ́gbẹ́ jáàbù ọmọ gé ọmọ ọmọ ọmọ pìrìmọ́sì ní sí ọmọ kéèjì ní sí yóò lò jáàbù. síwájú ní sí ìṣókú wa nǹkan táwọn yẹn bá ń bẹ́ẹ̀ sí nígbà tó kọ́ bẹ̀rẹ̀ tí wọ́n ti wá àti rẹ̀ ó nira létí ó nira ti ṣe ìwọlélé yìí tó wọ́n padà yá padà kí kálukú padà mọ̀. ìtí káàkiri àwọn kan bẹ tí ọlọ́run ṣe lẹ́tọ̀ fún wa nú àwẹ̀ èyí tó bá ṣe lẹ́tọ̀ fún wa àgbọ̀rọ̀ sílẹ̀ wọ̀ fúnra wa àgbọ̀rọ̀ sílẹ̀ wọ̀ fúnra wa a sì gbọ́dọ̀ tayọ àlà níbi ìjẹ́tọ̀ náà níbi àwọn nǹkan ilé àpéjúwe ẹni tí ó bá rẹ̀ nínú àwẹ̀ tó bá já sí pé kó gba abẹ́rẹ́ nígbà tó bá kó gba abẹ́rẹ́ oúnjẹ tó jẹ sáré òní kò ní jẹ́ kábẹ́rẹ́ wọn dààmú rẹ̀ àárẹ̀ wọn ò tóbi púpọ̀ náà irú ẹni bẹ́ẹ̀ ó lè gba abẹ́rẹ́ tí ó sì mọ̀ kọ̀ǹtínà wẹ̀rẹ̀ lọ. bákan náà àwọn ìyàwó wa lọ́sàn-án àwẹ̀ àbí àárọ̀ rẹ̀ náà èèyàn lè kíìsì ìyàwó yẹn ìyàwó náà lè kíìsì ọkọ rẹ̀ wọ́n lànà bí wọ́n ń ṣe ni o tá a ti rà àwọn kan tán ní ẹ̀sà ní fàánù náà Muhammad àmọ́ nàbí àmọ́ ṣe àwọn ìyàwó rẹ̀ náà wí bẹ́ẹ̀ wọ́n náà máa ń kí sí àwọn ọlọ́gàn àwẹ̀ ànábì máa ń kí àsì àwọn tí ó ti lálù àlá yóò kí sí àwọn kò sí ní báwọn ìwádìí yóò lọ wọn lọ kí wọn bẹ ẹnìkan ti bí ànábì jọ kàn mẹ́gbọ́ wọn láàrin gbogbo yẹn wà ànábì tí mo lè kí sí ìyàwó mi lọ́sàn-án àwẹ̀ ànábì ní bá àláìfì wọ́n lè kẹ́tọ́ padà béèrè pé wa nẹ́bí náà ti mo lè kí ìjọ ara ọ̀nẹ́mi ọ̀gbọ́rọ̀ dán o ọ̀rọ̀ ti di méjì ẹ̀hìn ibi táwọn ti wá wò ó mo ní ká má sàrà lámbẹ́. wọ́n lẹ́nu tó sọ pé ẹni tá nẹ́bí sọ pé o lè kí ìyàwó rẹ̀ wọ́n lágbàlagbà ni. àgbàlagbà rí pé gan-an ẹ̀ ṣe pé bí bá ti dàgbà náà ni ìmọ̀ rẹ̀ ara náà. kò sí wọ́n lè tẹ̀ mọ́ pẹ́lú tí ó bí àwọn bákẹ́ kí àwẹ̀ rẹ̀ ṣe ara gan wọ́n jẹ̀ máa lo nǹkan ní. wọ́n ní wẹ́rẹ́ báwọn ni ànábì bá sọ̀rọ̀ pé kò sí láìsí. àmẹ́ni kéèkéèjì ọ̀dọ́ ni o ọ̀dọ́ ni pé ń wo ìyàwó rẹ̀ gan bí ṣe ń wo gan lásán ara rẹ̀ dúró o. síbi ilé ìlànà kò kìsì táwọn méjì onígbà rọ àwọn ọmọ tí ò ní gbà mọ́ tí wà padà lọ yíwọ́ yóò wà lọ yíwọ́ sí kàfàrà fún ọ ànábì bá wí. àmọ́ òrùka báyẹn tí ẹ̀ bá lè filẹ̀ ò dáa kéésù máa tẹ́wọ́ gbà èsì tí wọ́n gbà máa lọ́wọ́ kí ló mọ̀ tí wọ́n gbà gbogbo tẹ́ bá ti ní kí sìn ẹ̀sọ́ di alẹ́ kìí ṣe wọ̀ nínú sunna ní Muhammad àkàtúndínlọ́dẹ wọ̀ nígbà yìí bá ti sínú tán kọ́dà bí sínú tó tẹ̀ sínú wọ́n lè fi yíyan sínú sáà ti di pé òun ti wọ̀ sáà ti di pé òun sáà ẹ̀ tẹ́tí ẹ̀ tí nǹkan sẹ́nu tẹ́tí bẹ̀rẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ náà ni ètò bá nù ọ̀ <laughs> ti sínú náà nù bọ̀ kéèsà rí pé òun ṣe kíni òun ti wọ̀ ni ẹ̀tọ́ ni fún wa bẹ́ẹ̀ bó tiẹ̀ já sí pé ó kọ́ jẹ́ òfin tẹ́lẹ̀ àmọ́ lọ́ọ̀tì padà sí rọrùn fún wa ó ti ó ti ó ti ó ti dẹ̀ so lára àwọn kan tí tó yẹ ká mọ̀ nínú àwẹ̀ náà tó jẹ́ fún wa láti ṣe àmọ́ ká tẹ́kẹ́ nìyí kí a jìnà sí i lábẹ́ eléyìí àwọn ìyá wa lóòótọ́ aṣọ fún ìran sọ níjọ tuesday káwọn obìnrin ẹja sọ ìmúra wa nínú àwẹ̀ ẹja sọ gbogbo àwọn akọ́tẹ̀ máa mú wọ́n lé fáwọn àbá ẹ̀rákùn ẹ̀kọ́rí àbílí hmm, ẹ̀kọ́rí àbílí ẹ máa ẹ wá nǹkan tí wọ́n fi sísọ́rùn díẹ̀ jíjábọ̀ kékeré kan lẹ́ẹ̀ma lónìí àbá sọ tí yóò balẹ̀ dáadáa tí ò ní yọ àwọn apá kan lẹ̀ pé àfáwọn máa rò pé eré sì ti lọkùnrin o káàdì hmm. gbẹngàn ló ń bá dé kọ́dà wà sí ọ̀ràn wo ìsúnmọ́ yìí tọ́kọ tọ́nà sọkọ rẹ so ká máa múra dáadáa ní àní èèwọ̀ ni o kí ìyàwó yẹn múra bákan níwájú yẹn o kò sì gbàwẹ̀ jẹ́ àmì ìta ń sọ yìí ni pé ìṣẹ̀dí àti fàyè rẹ̀ lẹ̀ ìkórè abìlí sádùn sábẹ́ àná ń pè bẹ́ẹ̀ nǹkan nǹkan ṣe aráàmù tó bá wúlò tán àmọ́ ó lè lídì lọ síbi àárọ̀ àwọn àlẹ́ fi kan lẹ́ẹ̀ má ṣe tuntun ká sọ bẹ́ẹ̀ nìyẹn bákan náà irú àkùnkà bẹ́ bọ́ sí yìí àbíọ́nà ọba àti tóbi rẹ̀ bẹ́ẹ̀ bá a ti wọ àsìkò yìí pẹ̀lú àwọn ìlànà bẹ̀rẹ̀ yìí ẹ̀rù ń bà wá. ọlọ́run wọn lápẹ́ báyìí nàlẹ́ káwọ́fì ọ̀rọ̀ jẹ́ àláwà ìbẹ̀rù àti ìran kan rẹ ọlọ́run o mọ́sàsí rẹ̀ fún ọlọ́run pẹ̀lú òrùn pẹ̀lú òrùn ẹlòmíì láàrin wákàtí méjì mẹ́ta sí mẹ́rin ó lé bí wọ́ta mẹ́rin o bí o bá ti mú arò ní balẹ̀ ní ọ̀sán àná tí mo fi gbẹ́gbẹ́ gbẹ́gbẹ́ mi kí n tó rí omi mú mo fẹ́ lè máa kí n alásàrì nígbà tí mo lọ kí n kò da omi sára náà kí n kò mú mi náà ẹ dákun kí n bá bọ́nú àwẹ̀ báwọn ọlọ́run wọ́n sàṣẹ apẹlẹpẹlẹ ẹsẹ̀ wa pọ̀ wọ́n sàforíjì wọn ọlọ́run ẹsẹ̀ wa pọ̀ o a ti wọ apc wọ bíi ìdájú lọ báyìí àárí òjò ẹ̀yà kófìbẹ̀ lọ o ọlọ́run ti ń bínú sí wa april àgbàdo ti máa tó fagilẹ̀ sí iṣu ó ti máa yọ pé mọ̀ṣálá april april ten ntẹ ìṣẹlẹmù wọn yẹ kọlẹ àgbàdo ẹ wá wo àròyìn tá à ń sẹ́ńbi oúnjẹ báyìí lọ́dún yọlọ làwọn fẹ́ wọ̀ báyìí àwọn èèyàn ti ní dọ̀hún àwọn àbáwá máa ń gbin àgbàdo lẹ́mẹ̀ta tọdún kan bàtà náà bẹ́ẹ̀ tó ń dáko náà déjì nísìnyí àgbàdo méjì sí gbèmáyé nìsí ó fẹ́ má tó gbèmáyé nìsí torí ẹni táyì ti gbin àkọ́kọ́ nítorí ayé ṣé alẹ́jì èkejì ní gbàtẹ́lẹ́bà eléyìí bá yóò sì yóò lóṣù mẹ́ta april lókun oṣù kejì lónìí ọlọ́wọ́ lóhùn oṣù kejì kan àbóṣù kẹjọ ẹ̀rọ àti alẹ́gbẹ̀ẹ́ mi tó yóò lè dá lóṣù kẹwàá àbóṣù kẹsàn-án ọlọ́run ìgbà wa o èdè ká bẹ̀ lọ. náà nípa ọ̀rẹ́ lọ ni pé tí òòrùn bá wa mú òòrùn mú tó fẹ́ dààmú yàn ìsìlámù kì í tẹ́sí kó fi àjẹ ọmọ sọlẹ̀ kan o àwẹ̀ tọ́lọ̀ ní agbá ọlọ́ọ̀ ní ìfẹ́ fi àjẹ ibà ìwọ̀n fi àjẹ ibà mo fẹ́ sàánú yín ni àánú láwẹ̀ olúwa fẹ́ ká bẹ̀rù òun ni ẹnì kó o lè rálì jẹ́ náà àti ẹni bá bẹ̀rù ọlọ́ọ̀ nìkan ló kù. ọ̀jẹ̀ náà ọ̀rẹ́ ìdásí nílùú ẹ̀ṣ àlìjẹ́nà olùgbẹ̀ ọlọ́ọ̀ ni ó wọ̀ ọlọ́ọ̀ wa fẹ́ ká bẹ̀rù òun ló fi ṣe àwẹ̀ lọ́rọ̀ yẹn àánú ni tùránù ni báyìí bóyá fi àjẹ wá wọ́n lànà Muhammad náà Aisha ló wí bẹ́ẹ̀ o ó ní bí òórùn tó bá gbóná tó fẹ́ dààmú àwẹ̀ tó fẹ́ dààmú ànábì tó tó wá mú ooru wá wọ́n lànà bí àdàmì eré díẹ̀ àwọn àbá wa wọ́n máa fi ń dẹ́rù bàwá ní ọ̀ni o tó kọ́ ọmọ kéékèèké ó bá ti dààmú orí sẹ́kẹ́tì bá dààmú sára sílẹ̀ ìgbó máa ṣẹlẹ̀ nípa ìdí fúrẹ́ Islam kọ́ láyé rẹ̀ ìwọ́n rẹ̀ wọ́n mímí mímí. Eh, ara lu o ara bá lu o ògbẹ́sẹ̀ ń gbà wọ́n tí wọ́n ń daṣẹ́ nu tí e da sára kó gbàbẹ̀ wọlé kò lè ràn ọ́n bẹ́ẹ̀ kò lè ràn ọ́n bẹ́ẹ̀ bọ̀dé látàgbé kò lè yóò ní mọ́jú kára rẹ̀ tún kó fa balẹ̀ kó ṣe díẹ̀ bí òun bá kó èyí yẹn lè yí ba èyí yẹn lè ṣubú ẹ̀ ẹ́ fáwọn dókítọ̀ wọ́n ń ta àwọn bá gbóná the first aid tí a lè ṣe ẹwà wọn nìkan mú mi sínú aṣọ síbi omi tuntun gẹ́gẹ́ ni tẹ̀rọ̀pà rẹ̀ because ó lè jẹ́ kí gírì àbí kí ara ilé máa ń dákun kó múyàn tí yóò ṣubú tí yóò ṣubú so ìyẹn lè dàmí sára kàn àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ dé ẹ́ má jẹ́ kó ṣe fọ́ọ̀mù nínú àǹfààní ti ṣe ra fún wa nìyẹn nínú àǹfààní ti ṣe ra fún wa lọ́dọ̀ àwọn obìnrin wa a ah, nítorí pé ẹ gbàwẹ̀ pé kọ́ àwọn kan máa jẹ ẹ̀tẹ́ o ọbẹ̀ mi ẹ̀ má bínú ẹ pé náà ìlànà èrìtẹ́sì ó kọ́ ti pàṣẹjì pé ó ti mọ̀ pé má fẹ́ ṣe eré àìsí agolo mẹ́ta lè yọba yìí ní ti si náà kì pàṣẹjì gbòmí náà ṣẹ̀rí àwa fún ọ láàyè fún àwọn obìnrin abọ́kùnrin tó jẹ́ sí pé tọ̀ ọlọ́run sì yọkù ọlọ́run sì yọkù ní oko àpọ́n ọkùnrin á fi ọwọ́ yìí báyìí ọ́fíìsì ibi ọ̀bẹ̀ wọn. ọ wà bìtìrì ahán ahán láti máa ma tèsì wọn ti dìrì àwọn jìnnà ọ wà nìkan nìyí ọ wà tún padà mọ́jọ bọ́ sọ́hún. lára tí máa ba àwọ̀ ẹ̀jẹ̀ lomi ní ẹ̀ bá mú àmọ́ àá sàn sálùwàlà à ń yọ àbẹ́ yọ lọ́rùn téèsì omi àmọ́ mọ́ lẹ́nu àbáyé mọ́ ẹ̀ lànàbí sọ̀rọ̀lá ọ̀sánlá ànàbí bá sọ̀rọ̀lá fẹ́ bá jọ nínú ẹ̀jẹ̀ ẹ̀bẹ́ bá fẹ́ símú náà ẹ̀ra símú níwọ̀n bá o ẹ̀ra símú níwọ̀n bá o kó fi máa ṣe sọ̀rùn so nígbà tí n tábà ti ṣe rí ahọ́n yẹn tí o bá ti fẹ́ sọ̀rùn kí kákan mọ́ síbi pé ó ṣe kó ṣe àmọ́ ìtò dáa ju kẹ́ni kọ̀ọ̀kan ti mọ̀ pé yá mi bá ṣe bẹ̀ mi bá ti di dèdè yorùbá yìí sí dèdè mọ́ nígbà yìí ó yẹ kó tó tí o ní pé kí n tẹ̀sẹ̀ nígbà tí o wà pa lérí tí o wà pé ẹ̀ bá wá omi kọ́ọ̀pù méjì láago láago mẹ́fà àbọ̀ ọba ti dábà àwọn ẹgbà jẹnu ọba ti ké àbíkọ́ orí omi kọ́ọ̀pù méjì ní láàárín ìbalẹ̀ láago mẹ́fà àbọ̀ níparí kó máa jẹ́ bóyá bí pọ́ǹtì méjì àkọ́kọ́ fáwọn gbogbo àwọn tá a jẹ́ òbí lápapọ̀ ẹlẹ́ẹ̀kejì fáwọn obìnrin wa àwọn obìnrin wa ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run o ẹ jẹ́ mójútó àwọn obìnrin gan mo sọ ń gbà kan pé tẹ́ẹ̀ bá wà fẹ́ẹ́ kí abù àwọn ìyàwó yóò lè gbà ẹ̀sìn nímọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni kírun lé lọ́kọ̀ọ́ lòókè kírun tó jẹ́ lé ha ẹlòmíì ò lè sọ pé mo rí àwọn òbí kírun rí lórí àgbẹ̀ tí mo wá kírun tọ́lá gbà yóò ti jí kò ní kí ọ̀rọ̀ kò ti kí náà ni kọ́lọ̀ ìkọ́ ń bọ̀ kọ́kọ́ ti kọ́lẹ̀ fún àìríkọ́ sáré bọ́sẹ̀ rí awọ. ẹlòmíì ò sọ pé mo rí ìyàwó báyìí tí ń kírun ní ayé báyìí pàápàá yọ jáde ẹja kìí fún wọn àwọn obìnrin kan náà bẹ̀rù ọlọ́run ṣé ẹ rí ìwọ tí nǹkan oṣù rẹ bá ti jáde tó bá kù ṣẹ́jú mẹ́ta tó ń wọ o má pamọ́ra o oṣù lè jòkó jòkó ìníwò ọ̀wọ́ tó bá ti tọ̀ kó fi àwọn àwọn ìṣesí tó máa ń rí àpẹẹrẹ tó máa ń rí pé rárá tó fi pé ọ lọ bí tọ́lẹ́tì ọ lọ wojú ara rẹ wò tó bá ti ṣẹlẹ̀ sí ọ ó ṣe ìṣẹ́jú mẹ́ta ló kù tí orin èèwọ̀ lọ́wọ́ kọ́ mọ̀ kókó free láàrin àtọ́ náà ó wá kó ṣẹ́jú mẹ́ta ọba rí nǹkan oṣù rẹ ọba rí nǹkan oṣù rẹ àwọn ọjọ́ ni ó ti kọ́nù wọ́n á lọ gbọ́dọ̀ jẹun máa jẹun má jẹ́ ká pọ́ bí bóbi bá ń sin nǹkan oṣù lọ́wọ́ ó lè máa jẹun akànnì kó pọ́n àwẹ̀lé kó má ṣe gbàgbà bàbà níta kó máa jẹ àmọ́ kò sí pẹ̀lú gbọ́dọ̀ àdìyọ eléyìí fún àwọn obìnrin wa. ẹ wá rí fún gbogbo wa pàtàkì jùlọ wa tá a jẹ baálé ilé àwọn ọmọ wa àwọn kankan bẹ̀rẹ̀ pé ṣe mà àwùjọ yìí ó jìnà sẹ́sìn ó jìnà sẹ́sìn tá a bá ti fura àwa tá à ń ṣe súnà à ní fura rẹ̀ àwọn ọmọ mi ò ti bàlágà náà ọmọ wa o wọn ò mọ ah! nǹkan ti dàrú gan àwa táwọn àbá wa gan dẹ́pẹ́sì òde ẹ̀rí báyìí gangan gan tí ò sí báyìí èyí bàlágà kò ti bàlágà ọmọ mi lónìí o kò fún bàlágà o yóò ti bàlágà nígbà ìfikọ́ lọ́dún yìí o nígbà ìfikọ́ lọ́dún yìí o <laughs> ọ̀rọ̀ bá kéde pé bá bá ti bàlágà wọn ti sákàǹtì fún ọ pé gbogbo nǹkan bá tún wọn kọ kalẹ̀ so ká mọ àwọn ọmọ wa àwọn àwọn àfáà tí wọ́n bá ti wá sí fún wọn kọ́ lọ́ba àṣẹ̀kọ́ dáadáa fún wọn àwọn kọ̀ọ̀kan ẹ jẹ́ ká mọ àsìkò tó mọ̀ fáwọn ti bàlágà ká jẹ́ ká mọ̀ pé tó bá bàlágà tán nǹkan tí mo lọ́rùn wọn rèé o àwọn àwa tá lè ṣiṣẹ́ ju àwọn òbí wọn ni o ẹ̀yin ìyá ẹ̀ ń mójútó àwọn tọ̀wọ́n ọmọbìnrin ẹ̀yin bàbá ẹ mójú gbogbo àwọn àbàwọn ọkùnrin táwọn mójú àwọn àgbẹ̀ bí tèsí náà ni tẹ̀gbẹ́rẹ̀ tẹ́lẹ̀ máa ń pẹ́tẹ́ gàtá sí ọba dìgbà twenty ẹ̀wọ́n náà tẹ̀ sáìnù nínú aṣọ fún òsì bàlágà bẹ́ẹ̀ twenty ti ń gbà lónìí mọ́mí o umu twenty ti ń gbà lónìí o ó sì bàlágà bàlágà yẹn àwọn ọ̀rẹ́ mi bàlágà kan mà káyì jẹ́ kó ní tùmọ̀ sí wọn kéè tùmọ̀ pé mo bàlágà sílẹ̀ ìlà kéèsì tí abẹ́pẹ̀ wá sí ẹnu ìta rẹ̀ ibi sọ́nà lélẹ́yìí àmọ́ pẹ̀lú ògbó ọlọ́run á máa tó gbogbo àwọn wà sínú wọ́n máa gbọ́ pẹ̀lú gbọ́dọ̀ ìdánilẹ́kọ̀ọ́ tirẹ́gò náà gbàdí wa máa wáyé àjèké àgbò àmọ́fọ̀ náà àti gbọ́ ẹlẹ́sìn àmọ́ ní gbogbo ìsọ́lẹ̀ kan ní gbogbo ọjọ́ sátọ̀dé àti sànńdé ti ń bẹnu àwẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ mọ́sálásí Fatima o wọ́n hà bèlè fún wa nísìn àwọn tó máa ṣètò àbí kan mọ́ wa kan fáwọn èèyàn wọ́n ti fún wa ní pósítà pósítà ni wọn ò ní ká fi ráǹpù wé o ká lọ lẹ́ẹ̀ má dúgbò wa bó ṣe yẹ kan ló kọjá tó rí ìwọ lọlẹ́ ọ̀láì tó bá sì ti dé àyìn ọlọ́run lè sàárẹ̀ pẹ̀lú súnà o ọ̀láì ẹnìkan bẹ́ẹ̀ náà àwọn bọ́dà wa ìmọ̀ rántí dò ní ni bọ́dà wa ti kú ní sinimá foríjì ẹ mọ́tò ni òun ni ẹ má fojú kéré sí ẹ dá wà ìgbà yẹn àwọn pọfẹsọ akóredé àbíkọ̀fọ́lọ́ ọ̀rọ̀ à wọ́n máa ṣe wá àti ní oníkatakú mẹ́rin ní mọ́gúbẹ́ àti ìṣáì láàrin mọ́gúbẹ́ ìṣáì èyí ò ní wọ́n wá wọ́n wá wọ́n mọ́gé wá ọmọge wá síbi títí lórí kùtù mẹ́mẹ́ ọ̀ nígbà wà tí mo sọ yìí bí ẹgbẹ́ náà máa mójú mi lọ́mọge rí. ọmọ tí ń wá ètí ìjáde sí i abákẹ́ tí ọmọ gbogbo ìmọ̀ àdúrà tó sàwàlà. èmi gbọ́ pé kí ẹ wá bẹ́ẹ̀ o ìrì wà sí o mọ́dà abẹ́yìn náà wà sí ìyá yìí ni ó ní wà sí ń bo ó ní wà sí ìyá yàrá every Sunday àwọn olùwìn wa ẹ̀sìn wa o ó ó gbọ́ wá wọn àti john kò méjì wá sí pọfẹsọ mọ àgọ́ náà ti kàn án náà ni ẹ wá ń kó padà dà sòtọ́ bá lẹ̀ mú ojú ọ̀nà bí táwọn yóò gbà kọjá ẹnìkan ṣoṣo tó bá fi lè rí ọlọ́ọ̀lẹ́ sáré látara rẹ o ìwọ lágbára dára rẹ àtàwọn àtàwọn jẹmọ́ tó gbé kalẹ̀ àlẹ́sọ̀ lọ́sọ̀lá ó ní kẹ́nìkan tó mọ̀nà látara rẹ ó lóore fún ọjọ́ ràkúnmí pa lọ ibi àdìdì ní ó lóore fún ọjọ́ ayé àti ti mẹ́mẹ́ lọ ọmọ tí mẹ́láyé tẹ̀ lé káàkiri àti ti mẹ́mẹ́ ẹ mẹ́jọ akojú kiri rẹ̀ rárá kéèyàn bá láǹfààní láti gba pósítà kó gbà kó lè sáyẹn ní ọdún wọn. áńbìlì yìí táwa gbà yìí bá a ti gbà sọ́wọ́ ẹ láti bá a fi ránṣẹ́ sáwọn obìnrin náà lókè èmi àti ẹ gángan ọ̀ nídìí rẹ̀ mọ́tò ń gbé arábìnrin ilé tébùlé rẹ̀ mọ́ wọ́n ti mọ̀ pé ọ̀rẹ́dì pé gbogbo sátidé ẹ̀hẹ́n àti sànńdé àti wà sí yàyìn. àmì tí wọ́n gbà wọn ni ọ̀rọ̀ arẹ́ nìkan tó fún mi jẹ́ ẹgbàá in fact ẹni tó ọ lè mọ̀ wá o àmọ́kànlẹ̀ wọ́n jọ́ kan kó mọ́ra ayé wọ́n ṣe pé ìjọba láti náà ni ah, ọkùnrin mr kiri jẹjẹ lọ́wọ́ àti wọn náà wò ti máa ń ṣe gbà pé àǹkan ni wọn ànẹ́bì jẹ lọ́wọ́ àti wọn wò wà láì olè wá wò yóò kàn wá wá àti wọn ṣe ń dáná yóò wá ṣe lè dé ìṣòro tó ní bọ́ọ̀nù ti wọnú ẹ̀nà o so ẹ má jẹ́ àfojú kiri rẹ̀ ẹ náà fẹ́ ọ̀kan lọ́wọ́ lè gbà tí ó lẹ̀ má bàjẹ́ ọ̀kan lọ torí owó ńláńlá la fi ṣe kí ẹ má wo efe owó bí wọn pe méjì lòun lè gbà tí òun rí lẹkùn gbà méjì bí wọn kó wọn lè rí rẹ rárá wọn rẹ gbà rárá o ọlọ́wọ́n tàn án sọ dáadáa so gbogbo sátidé àti sunday ìdánilẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ mọ́sálásí àwọn afẹ́rí ti dáhùn gbé wá kọ́dà àfàfàlà ti kó lọ́dẹ̀ yìí àfàfàlà ti kó ẹ̀ lórí mẹ́ẹ̀ tó wà nísìnyí à àfàfàlà ti kó ẹ̀ á ti ń wọ́kọ̀ fún wọn ẹ̀ á ń fún wọn ọlọ́run ti rọrùn bákan náà gbogbo ẹ ó bẹ̀rẹ̀ látago mẹ́wàá sí aago aago kan gbogbo ojoojúmọ́ ìrànwọ́dán nírọ̀lẹ́ láago márùn-ún sí aago mẹ́fà kù ìṣẹ́jú ẹ̀ẹ́dógún tó wá sí tẹ̀síkì tó wà Fatima Fatima north níjọ́ táyọ̀ bá sì ti bẹ̀rẹ̀ gbàrà ní tẹ̀síkì rose kéde òun náà ni yóò bẹ̀rẹ̀ àti gbàgbọ́ wa tán kò ní bẹ́ẹ̀ ti bí olóò nínú subhanaka allahumma wa bihamdik ok wọ́n ní ìkéde mẹ́ba sí fọ́dọ̀ náà. now okay okay jazakumullahu khairan alábẹ́ pékede wà ní orúkọ àwọn jẹ̀mọ́ ilé kéwu harcom wọ́n ní akínyìn o pẹ̀lú áfúlà tó ti lánàá ọlọ́ba fẹ́fẹ́ dáadáa o àwọn tá a wá àwọn tá a fẹ́ wá tà láyé wá ní ọlọ́wọ́ sàn láti dáadáa. wọ́n láwọn ọmọ wa tí à ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ẹgbẹ́ àwọn ọmọ ti wọlé ní ìsúláyì ẹgbẹ́ àwọn ti wọlé ní ìsúláyì so ní aago mẹ́wàá bá ti bẹ̀rẹ̀ láago mẹ́wàá sago kan láwọn ọmọ ẹ̀dá kun tábà ti máa ọmọ wa dé tábà ti ń dé program báyìí ẹ̀dí ká máa ọmọ lọ síbi tí wọ́n wà kẹ́ ẹ múra pé àwọn tó bá ti kéré púpọ̀ jù kọ́lá yìí tí ò kéré náà ẹ mú dọ́hùn ẹ mú dọ́hùn kó o máa ṣe káàkiri àwọn tó ń ṣìjẹ́ létò ẹ̀dá bá fi ẹnìkan sí ẹnu géètì ẹ bá fẹ́ ẹnu sẹ́nu géètì tí ò ní jẹ́ kó jáde pé kókó ọ̀ọ́tọ̀ ni lọ́tọ̀ mẹ́rẹ́ ẹ yàgbẹ́ ni ó yàgbẹ́ so ayé pẹ́lẹ́ o dáadáa la fẹ́ ṣe ọlọ́mọdé ó dọ̀nà máa lọ́wọ́ àwọn arìnrìn tí ẹ̀bùn lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀bùn àwọn akéèké ojú lásán gbogbo ọ̀rọ̀ tí wọ́n àríkà wọn rí kápá pípa náà so bí bisikíìtì àwọn yẹn ti ń gbìyànjú dáadáa wọ́n ń donate bisikíìtì fún wa làbí dùn ẹlẹ́ donate fún wa so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó tán wọ́n ní Ramadan báyìí àwọn ò fẹ́ bisikíìtì àwọn ò sì fẹ́ swiiti wọ́n fẹ́ rira náà wọ́n làbí làwọn fẹ́ àríkà so làbí dùn ó sì ní sẹ́ńtà kékan bọ́ọ̀lù sẹ́ńtà kékan ráàfù ké gbogbo òde rẹ lẹ́yìn náà ẹni sẹ́ńtà ní ọ̀rẹ́ náírà two hundred naira wọ́n náà rà fún àwọn èèyàn agbáradá rẹ o tó pé ìkan tá à ń ṣe yìí bóun ni àwọn ìjẹ́ táwa náà ń gbọ́ yóò fi rọrùn fún àwọn ọmọ yìí subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ìzákùnlá ìbéèrè tí wọ́n dá. ok ẹ̀yàfà balẹ̀ kọ́ náà ẹ̀yàfà ẹ̀yàfà balẹ̀. wọ́n ní ojú wo ni ẹ̀sìn ti wo owó tíjọba ń ya àwọn èèyàn tí ò fi tí ò lóyún ó dá púpọ̀ àwọn ìjọba tó ń ṣe bẹ́ẹ̀ wọ́n sábà fún wọn lọ́wọ́ so kíjọba bá ń yára lówó tí ò lówó ìlénú ẹ̀já gbà èyí tó bá ti lé lénú abóruwa lójú ẹ̀já lọ bá àwọn àfa kan sàlàyé tó bá ti rú wa lójú ẹ̀rọ bá kà fà kàtà láì fún wa. bákan náà wọ́n ní pẹ̀lú ọ̀pọ̀ ọ̀ àwọn táwọn ń gbé pólì nǹkan ọ̀tọ̀ tó ń kọ̀ ẹlẹ́mọ̀dé wá dé wọ̀. <laughs> ẹ ti mọ jáde kúrò lé ni ẹ ti mọ kàlú mọ́lẹ́ ọlọ́run sáré kú mọ́ ni àdúrà láti fún yín ẹ ti mọ kàlú mọ́lẹ́ púpọ̀ ẹ tẹ̀lé àyàpọ̀ wá nínú tó ń tẹ̀ bá ń rìn èèyàn ọkùnrin ẹ máa ṣe kí ni. wọ́n wá sọ pé wọ́n lè kàlú mọ́lẹ́ lẹ́ni وائما كلمنا سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب إليك السلام عليكم